ó ti rẹ̀ bàbá rẹ̀ pé kó lo ìjà tó kí ni kí àrọwà tẹ̀lé bára pa fún olórí bàbá náà àti fún òbí náà inú ìgbọ́n náà ti tẹ̀ tó náà òun gan obìnrin yẹn kọ́ fún rẹ̀ náà kò nífẹ̀ẹ́ yìí ṣùgbọ́n àwọn bàbá rẹ̀ kan fún àwọn náà àwọn ogun òfẹ́ kò lù ọmọ gẹ́gẹ́ wọn lè fẹ́ sí kóló dáhùn àwọn òbí náà ò fẹ́ kí kóló ẹ ọjọ́ àwọn náà nù àlù. àwọn olóṣù kò tó dé bá a ṣe náà ṣe inú ẹ bá a bí a kẹ bá a ṣe kẹ bá a bá òun kiri ẹni náà wà ní. òun gẹ́gẹ́ náà ẹ̀kọ́ àwọn àbá sí ẹ̀kọ́ àbábọ̀ sọ̀ tó bá gbà tán kọ́ wá ku àwọn bàbá rẹ̀ báwọn náà ṣe gbà bóyá ní abẹ́ sọ ni pé bóyá òun wo àwọn òfin àṣẹ bàbá rẹ̀ àti ẹ̀tọ́ tí wọ́n nílò lórí bóyá ìrìn lọ sọ pé torí ẹ̀kọ́ fẹ́ gba ìjáàbù yẹn wọlé àbí bóyá torí ìyẹn bá wọ́n lè sọ̀rọ̀ lẹ́yìn yẹn wọ́n ti gbọ́ rẹ̀. الحمد لله والصلاة والسلام على رسول الله tí ẹni náà kọ́kọ́ mọ̀ yìí pé ní lórí ìjáàbù yìí kó má rò pé ní àwọn tí wọ́n tí wọ́n ní kó ń lò àwọn náà fẹ́ bẹ́lẹ́ ti ti mẹ́. kakọ́ tó gbọ́dọ̀ wọ́n pé ní òfin ọlọ́run ni wọ́n ń pè wọ́n sí. òfin ọlọ́run sì ni ìyẹn gbọ́dọ̀ pàtàkì ẹ̀ ìyẹn gbọ́dọ̀ bàbá rà ẹ̀ ọlọ́ni wàmọ́ yóò azimu ṣàá ìrọ̀lá ẹ̀rẹ́dẹ́kẹ́ni tó bá ti ń pín òfin ọlọ́run lé tó ti ń bá bàrà rẹ̀ fa iná àmì tẹ́kọ̀ àlùkòló ara mi ìbẹ̀rù ọlọ́run ni ìyẹn ni àyà yìí fi ń pè ní rọ ẹni tí ò ní kí irun tó sì ní òun nípa yọ ọlọ́run orúkọ òfin ọlọ́run lọ ọ̀kan léyìí bẹ́ẹ̀ náà lẹni tí ó lò dáhùn tó ní ọkàn ló wà ní ọkàn kọ́ kẹ́kọ̀ọ́ kẹ́lẹ́ ẹ̀kọ́ ọ̀pọ̀ òfin ìgbà tó wọn bá sùpánà ọ̀tàlá tó sì tó fún àwọn mùsùlùmí ká mọ lùjáàbù ọlọ́run ní ìdáralẹ́ka adínà àyọ̀ ọ̀rọ̀kùnà ìyẹn náà fi mọ̀ yín lọ́mọ obìnrin gidi wàlá yorùbáyìn àwọn ẹni burúkú ò ní yọnu sí yín lẹ́yìn àǹfààní ládá tí yóò rí pé ọlọ́run ní kéèyàn lò ó àǹfààní àwùjọ náà tún rèé ẹgbẹ́ àwọn èèyàn ò ní yọnu sí wọ́n bàbà ara ru ẹni bẹ́ẹ̀ tó ìmọ̀ràn wa fún náà ní pé ní kórìí ó rẹ̀ wípé ní téèyàn máa ń ṣe iṣẹ́ àti gba ni lẹ́nu téèyàn ò bá lò ó tó lọ rìn nílànà tí ó da ìyẹn ni tàbáwùjù ìjáde níjáde tí ọlọ́run bá kọ̀ fún wa ká jáde àwọn obìnrin mùsùlùmí ìjáde ìgbà ìmọ̀ kan kéèyàn múra kéèyàn wá sọkásọ ẹ̀rí wọn sọ̀tọ̀ sọ́lá ó sì sọ pé ní àwọn méjì kan wà èmi ò rí wọn ṣùgbọ́n wọn ń bọ̀ táwọn ẹbí sọ náà ni pé ní àwọn obìnrin pé ní àríyá tún

bóyá ọkọlẹ yẹn jẹ́ ti ni bóyá ẹ̀gbọ́n ni bóyá búrò ni bóyá ládùúgbò ni kó má rí i pé ẹni yẹn ń wo koko mọ́ òun lórí nǹkan tí ó lẹ́sẹ̀ ńlẹ̀ ètò lẹ́sẹ̀ ńlẹ̀ tó ti ṣe pàtàkì ọ̀la wa lọ. oníbẹ̀rẹ̀ pé ìpèrè ṣé ẹ̀rí kan bẹ nínú alukóhánì kẹrin nípa pé prophet isa ń padà bọ̀ wá sáyé wọ́n ní bákan náà ṣé àkúdà yà ń bẹ nínú ìsìláàmù ni yorùbá pọ́lọ́jẹ̀tì yìí ọ̀dà pẹ̀lú ẹ̀ fẹ́ so tiwájú àti lẹ́yìn papọ̀ so àwọn afáwọn tẹ̀sí gbọ́ yìí. anabiwa aisa alayhi salam ẹ̀rí wa náà ní kuraani pé ní òun padà bọ̀ ọlọ́run àti wọn náà sáré àti ọkùnrin pàtó tó kúrò. وإنه لعلم أمير قال لعلم للساعة يقي أمي وجو بين دي القيامة يعني وعيسى فلا تمترون بها أما دعوت àmì ọjọ́ ọ̀gbìndì àlìkìyàmọ̀ ni pé ní ìdé rẹ̀ tí bá ń padà dé àmì pé ọjọ́ ọ̀gbìndì àlìkìyàmọ̀ oṣù náà ni. lẹ́yìn náà ọlọ́wọ́ sọ́nà ọ̀tá láti fún wa nínú túrọ́tù alẹ́ ìmọ̀ràn ọ̀sán nípa nílò àyíká wọn wà yíká límù náà fìlímù àhàdì wà káhàlá ni ànábì yìí táwọn bá yẹn sọ̀rọ̀ ní èwe ó sì bá a tọ́ ìyẹn lọ́dọ̀ tá a kó ti fún wa lẹ́ẹ̀kẹ́ tó kéyìn ní abdullah asani alikita ọ̀jàlá ni nàbí yà ìyẹn orí ìtẹ́lú ti tán ó sì wá àti fáwọn èèyàn kó tó lọ wà káhàlá ni tó bá padà tó wá di káhàlá lédè lárúbáwá. àwọn àfáàmì lọ́pẹ́ ní tí ó di káhánì yóò jẹ́ tí ó di ogójì ogójì ọdún ti ti years ọlọ́wà ní àdébíwá ẹ̀yìn sáwọ́ padà sọ̀rọ̀ ní káhánì àdì láti wọ́n ní nígbà tó níbi yìí sá kú years ayé tó ń padà bọ̀ yóò padà wá lo ìlú àdìpẹ́ ọlọ́run ò pa ọlọ́run bá rọ̀ e fa ẹ̀yin tó lọ́wọ́ láwọn ẹlòmíì lójú ní ọlọ́ ní àyíṣà ìní mùtàwàfíìkà èmi ní ìfẹ́ wàrà ọ̀sẹ̀ ọ̀ka ìlẹ̀ yìí wọ́n wá gbé wá dọ̀ mí. pípa mùtàwàfíìkà mẹ́wọ́ àwọn àfọ́ àwọn tẹ̀sílì mi tún ní èmi ní ìfẹ́ fún àtàlà sọ fún sọ́tún súnmọ́ pé Allah al-anfus ọ̀nà ọba ló fún yẹn yẹn pé ìfẹ́ títọ́ lọ́wọ́ fi gbé lókè nu ọ̀rọ̀ pé ọkà ìlà yìí màá ti gbé wá sọ́dọ̀ mi ẹ̀rí eléyìí fún ẹ̀pẹ́ ní anábì isa ò tí ì fún padà bọ̀ káwọn lọ́nà hadith anábì àwọn ọ̀sán sọ́lá ẹ̀rí wá kọ̀ jáde rẹ́rẹ́ pé tánábì isa bá dé yóò padà wá gbogbo àwọn àgbélébùú yẹn ni ó mọ̀ kán ó mọ̀ kán àgbélébùú yóò ti mọ̀ pa àwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀rí tí tó wà tó túmọ̀ pé àdúgbò àyíká àlẹ́ ìsàlá tó ń padà bọ̀ ọ̀lá ọ̀hálẹ̀. ẹ̀rí alẹ́ láwọn èèyàn kẹlẹ́ yìí fẹ́lẹ̀ ní kò padà wá mọ́ torí pé ní tí wọ́n bá wọ́n tẹ́lẹ̀ tí ò lẹ́sẹ̀ lẹ̀ ní. àwọn èèyàn kan nínú wa èyí tó jẹ́ ilmul kitabi wa sunna wọn àti ìgbọ́yé ṣùgbọ́n tó lọ mú Tawrat wal Injil ilé àwọn afáàtì wọn sọ pé o lè wá ara ewu tó wà ń bẹ̀ náà nìyẹn torí pé nǹkan mi ń bẹ téèyàn padà sako tẹ́lẹ̀ pé téèyàn lọ mú nínú tó wà ń bẹ̀ bóyá tọ́lọ́ ti ti bóyá táwọn yẹ̀wù dí tó yí padà ní ọlọ́run yọ pé yóò hàrì fún alikẹ́límọ́ àmọ́ wà ní ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ pé tó yí padà ní wọ́n kóòdù torí pé ní òṣèṣì wọn ni yẹn ló padà gbọ́dọ̀ dúró lórí ọwọ́ wa àmì inú anabi bàjẹ́ anabi change ojú anabi amutahawikuna fiha ya ibn al-Khattab ṣé ẹ tún fẹ́ máa dáàbò kùránì tó mú wáyé anabi wa bọ̀ àkókò wàláhì mo kọ́ lọ́nbùra lọ́ọ̀ká na Musa hayyan káyọ̀ Musa gbẹ̀tọ́ ló ń fi yín rántí wà láyé ni máa wà sí ahùn ìlà tìbá yìí yẹ pé kò sọ́nà ẹ̀mí ló mẹ́gbàá ní pé kó lé kíní tó tẹ̀lé tèmi yìí lọ. sọ ara àwọn ìkẹta ń sọ ilé ilé ni yẹ pé ní ọmọ yìí pé ní àwọn òrí bẹ́ẹ̀ àpẹẹrẹ lẹ́yìn ìgbà pé wọn gbọ́mọ kùránì yìí á tún wá nípìnlẹ̀ kan tí ò dáa òun náà ní pé ní ntàbá ti kùránì àwọn lò àdìsí tó bá takò kùránì àwọn lò àwọn nù kùránì níbi tọ́nà tí nánàbí yìí tá ń padà bọ̀ nínú àdìsí náà ti ń sọ àdìsí yẹn ti takò kùránì akọ́kẹ́yẹ kọ́kọ́ ní àníyàn pé àdìsí takò kùránì torí ọlọ́run ọlọ́run kánà mìíràn ìdí gẹ́gẹ́ ńlá làwájà ló fi ìtìláfẹ́ kẹsìrà káyipẹ́ ní kèé sàtọ̀dọ̀ ọlọ́run ló ti wá ní ọ̀rọ̀ àdébí náà dẹ̀ ní ọ̀dọ̀ ọlọ́run ló ti wá káyipẹ́ kèé sàtọ̀dọ̀ ọlọ́run méjèèjì ti wá tu hàn bá yapa síra wọn kò yapa ìyẹn ló bàtà àbọ̀ bá sọ̀rọ̀ tí ń jẹ́ sàárùdù nínú ẹ̀sìn wọn pé lójú ti wá ní o kò sí tó yà sakura wọn nínú àlùkà ọ̀tún náà ẹ̀rí nítorí nínú súnà nínú hadith nẹ́tìrì torí àwọn òní gbàgbọ́ alukurani o ta kun ta nebo àwọn sọlọ sọlọ sọlọ olùkọ́lá ni wàá yá ti kàn nílẹ̀ hawa ìnáwó àyílá wa yóò ha ẹ̀dí irú tó jọba yìí tó ṣẹlẹ̀ láyé ibùdó mọ̀tòd rọ̀díọ̀lá ànì tí a kan wá ti ń jẹ́ ọmọ yàkó ibùdó mọ̀tòd ń kó ti àdìsí ànẹ́bí pé ọmọ fi hun kún àtẹ̀ntó fi kún àtẹ̀ntó bá fi kún àmì yéjì lọ́nà ti làánà arábìnrin sọ fún pé ní inú orí ń tọ́ ntọ́ba ka dáadáa làwọn àjà tíìhì wà á ó kà kà kà kà tó kà gbàtọ́ bí ó wà ń bẹ̀ wọ lọ́ọ̀rì ọlọ́ni ẹ̀ wà má tó fà òdò ìbá ti wa ọlọ́nà bẹ̀rẹ̀ ló mú wa ntẹ́ káyà ti fi léyìn pé àwọn ẹ̀kẹ́ ti wà láwùjọ wa tẹ́ pé nǹkan fọ́nká fáwọn èèyàn a ní láti sọ̀ra ọ̀làwọ̀ ṣe pẹ̀lú èèyàn ààrẹ ni irú ilé ọlọ́ni kóló náà fẹ́ gba ẹ̀kọ́ tó lọ́wọ́ ẹ̀mí kọ̀ọ̀kan ní ó tọ́kù tiẹ̀ o tó bá ti ti tọ́wọ́ tán ó ti lọ náà nù wọ́n pé ẹnìkan ó tán wá jí dìde ó tán wá rí níbi kan ààrẹ gbélé kan jẹ́ tán wá rí lára ògiri ìbádọ́lá náà káyí báyìí yóò gbá lórí àkúdà ayà ni àní nípa rí ṣé òkan ní ààrẹ ògiri ẹ tó ju gbogbo wọn lọ pátápátá náà nà nígbà Muhammad sallallahu alaihi wasallam kò dé nítorí kó wá jáde sí wọn. ẹni àwọn ẹ̀sẹ̀ tí kan bẹ tẹ́ pé ní ó ṣẹlẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ àbà gan tẹ́ pé ọjà àwọn kẹ́tọ́ mọ̀ jíjẹ̀ sọ́ ṣe irú wọn lẹ́nu àwọn bá lẹ́nu ṣe nífẹ̀ẹ́ wọn tó yẹ kó jáde ní ọ̀gá a fún mọ́rù bó ti wá lé tó bá ń báyìí báyìí Sábà ń dá fún lọ́kàn. Ní àfikún nǹkan tí àwọn ṣèkù àti ọ̀ṣọ́ ìjọba tó wà lẹ́wọ̀n fún ní ìwà ní ìdúró lórí ojú ọ̀nà àlùsílám. Náà àwọn tí wọ́n jáde tí wọ́n mọ ìkọ̀kọ̀ mọ́ ìbá fi àárín àwọn ènìyàn táwa bá wò wọn dáadáa a rí i pé àwọn kò sí ìfowópamọ́ tó wù nù wọn so àwọn tó ṣe pé àwọn gan fúnra wọn kátó tún kura yìí wọ́n kọ́kọ́ ní translation náà translation dẹ̀ ní bó bá ṣe pé kálukú yóò ṣe máa jù ó dàbí ìtọ́jú sọ yí pé àwọn àpótẹ́sìtìrì ìsọkúsọ ni wọ́n sọ òun náà lè ṣe tẹ̀síìrì fún àwọn èèyàn ẹni tó ṣe tẹ̀síìrì fún èèyàn òun sọ pé òun bọ́lá bọ́lá tó wáyé fáwọn tán bẹ wájú ẹni làákàyè wọn rò pé nígbà àti gba tẹ̀síìrì àwọn tán bọ́lá bọ́lá ó ṣe tẹ̀síìrì wọ́n tó ṣe pé tó o bá sí ìrì ti Yorùbá tó o rí èsì wá àti fún wa tó kọ́nà ṣe é ní tí wọ́n ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ yìí ó burú gan-an kéèyàn sọ pé àlẹ́ mi ò yí sọ́wọ́ padà wá eléyìí torí pé àwọn àdìsí tó wá lórí ẹ̀ ní àwọn àdìsí tó tàwa àtìrà àwọn àdìsí tó pọ̀ já sí rẹ́rẹ́ lórí ẹ̀ tó ló fi jẹ́ wípé ọ̀rọ̀ yìí ni ó pẹ̀lú kọjá bá ṣe ń kó ọ̀rọ̀ tó ní agbára ni náà àwọn ọ̀gá tí wọ́n nímọ̀ wọ́n ti sọ orú ẹ̀ rí nínú àwọn àpá bí sheikh mahmoud shantou bí sheikh abubakar mahmoud bumi níbi haúsá àwọn náà sọ̀rọ̀ ẹ̀ ó bẹ̀ ní èsì tí àwọn àbẹ́ẹ̀sì tí wọ́n kọ̀ fún un ṣe fún báwo ni wọ́n bá wọn rárá wọ́n ní ìkọ̀ lẹ́tà ti ṣe gún mí ní pé kó lọ fún bá lórí nǹkan tí wọ́n kọ síta yẹn tó kò ń ṣàwọn ìlú kọ̀ọ̀kan kan ṣùgbọ́n àwọn yẹn wọ́n sì ní mọ̀ ọ̀rọ̀ tí wọ́n dùn wọ́n á dùn wọ́n láìmọ̀ kan ní ìbúlẹ̀ gbẹ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ní kí ni gbẹ́gbẹ́ kúrò àti kòkòlé tó àti own translation ti di ẹ̀ tó ìyẹn jẹ́ apá kan ẹnu abákejì lórí wípé wà ní mùtàwàsíkà tí àwọn ọ̀tá sọ fún wa yìí mùtàwàsíkà mẹ́ ó lè túmọ̀ sí pé màá pẹ́ náà ṣùgbọ́n wọ́n kó wà ń bẹ̀ yẹn ìní mùtàwàsíkà wà rọ́ọ̀sì òǹkà ìláyẹ̀ wọ́n yẹn láàbìdú àtẹ̀kì kò túmọ̀ sí pé lẹ́yìn ó ṣẹlẹ̀ kí ìbò ṣẹlẹ̀ sọ ọlọ́run ọba ní ìbámu ọba ọ̀la ilé ọlọ́run gbèrò sókè yóò padà wá pa ìmáà àlọ́ ìlú wọ̀ zéyìn wà sí awúwa o túmọ̀ sí pé zéyìn ṣe owó lárúkọ ní ọkọ̀ọ̀kọ̀ wa tó ìyẹn náà láti fi kún èyí náà sọ pé àwa bí ní èdè lárúbáwá ni ó lè túmọ̀ sí kí wọ́n náà wá náà òun náà ní kí wọ́n kún yàn ló àwa bí ní èdè lárúbáwá ló tún lè túmọ̀ sí pé ní kéèyàn kún yàn ní ẹ̀tọ́ ẹ̀ pé tí bá nípa wọ̀ pé ìwò hàn kan ẹ̀tọ́ tó yẹ kó bá mo fún un pé ó lè ń sọ ẹ tó sọ pé ó takò kùránì kùránì wo ló ń sọ sọ àhàdí ìfàmẹ́sọ láàbá ẹ̀rọ àbá ìṣàlàyé fún wa ó ti ṣàlàyé gbogbo eléyìí sọ́ńtà tí nǹkan kan máa ń bẹ tó ní ìtumọ̀ púpọ̀ wọ́n lè fele ó lè fele ó lè fele wáyé tí o máa mú eléyìí tí àdìsí ti ṣàlàyé èyí tó túmọ̀ tó ọ̀rọ̀ wọn ẹ̀mọ́jẹ̀ ká bọ́ kékeré wọn ẹ̀mọ́jẹ̀ ká akọmọdé tí wọn bó tilẹ̀ ń gbó mọ́ aláìmọ̀sán paraku ni wọ́n tó lè pé wọ́n kàn fẹ́ dá àwọn tòmọ́tì sáàni àwọn èèyàn tó bá ní ìfúnni wọn bá ń ṣe èrè lórí náà yẹ lẹ́bi yìí tó padà wá tó àwọn èèyàn gidi òkà wọn kú mọ́ láwùjọ ṣùgbọ́n káwa náà láti ra wa ti pò èèyàn gidi torí pé kò sẹ́ni tó lè kọ́ wa kéwù ní gbogbo àwọn tí wọ́n pín ìpàdé yìí káàkiri lọ́wọ́ àná. náà lórí ìwà ìsàn òwúrọ̀ ẹ̀yìn lè sára hadith yóò fi eléyìí nílẹ̀ wípé àtẹ́bí ìrìnsá ló tó kà hadith ìrìnsá àdìsí yẹn ó ó lẹ so èyí tí a padà sí wàláwà alákòó náà ní àwọn àdìsí tí ó wá lórí ẹ tó wà kò sáwá dé àti àwọn apá tí wọ́n tọ́ka sí àwọn kálánà bí oyin sáyẹn wà nínú olè láyé fún mi sáà tọ́ka sí àwọn míì sọ pé kò kí ń ṣe òun tó kò sí náà sùn tó wà fọ́ọ́tì kẹ́kí àdìsí yẹn sọ̀rọ̀ ìgbó ní àná ti fi sáré sáré eléyìí ò bá jẹ́ ẹ̀rí láti fi àdìsí báwọn àdìsí tó wá lórí àwọn àdìsí tá a ní àwọn tí wọ́n ní sáwọn ní padà wá mọ́ ìsọkúsọ ni wọ́n ń sọ pàǹtí ọ̀rọ̀ ni wọ́n yẹ sáwọn tí a máa tẹ́tí sọ̀rọ̀ wọn lóòótọ́ lóyún tó dódòdó ni pé alẹ́ onírímọ̀ nù wọn ẹgbẹ́ bí àwọn àpá àti wọn dárúkọ nísìnyí náà sheikh abubakar gumi onímọ̀ ni wọ́n àfáwọn shantot mahmoud shantot onímọ̀ ni wọ́n àfá sahib tìmẹ́ tó ń lọ sọ káàkiri lónìí bó tẹ̀lé fún mi ṣe mùsùlùmí òun ní mọ̀ lòun náà àmọ́ lẹ́yìn àwọn ẹ̀yìn o àwọn pàtí ẹ̀rọ tí wàá lọ́sìn mùsùlùmí kò sọ mímọ̀ náà kọ́ èso mímọ̀ náà wọ́n lè sọ

àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n tẹ̀lé tí wọ́n bá ṣe lọ́kùnrin lọ́kùnrin lọ́sì ẹ̀hìn àwọn ẹni òde ìjọba nígbà tí kan wọn ti ń ṣe dìbéètì lọ́gbẹ́ wọn rọ́ọ̀tù wọn fẹ́ máa kó rọ́ọ̀tù fún àwọn tí wọ́n ní sápá àpò wá láyé wọn fẹ́ máa sakọ ọ̀rọ̀ ìmọ̀ wọn fẹ́ máa sakọ ọ̀rọ̀ ìrọ́ọ̀bù pé òun mọ ìrọ́ọ̀bù ó ní ṣe bí wàyí ti kọ́ọ̀là wàyí ti kọ́ọ̀là ọ̀làwọ̀ yẹn ń sá ọ̀làwọ̀ yẹn bẹ̀ fáì ló bìyí ah, fáì ló bìyí mo ní ọ̀gá rè ọ̀gá ta. so ó túmọ̀ sí pé wọn ò ní kankan àwọn tó tó bá náà wọn máa tàbí ọjọ́ ní ẹ̀gbẹ́ ọ̀tọ̀já ní ìrìnyẹn o so ó lè délé kò sí kankan wọn ọmọ ẹ̀ kankan so mo lábàdá àti ṣe ìdápadà ọ̀rọ̀ kan lórí ọ̀rọ̀ yẹn so jami wa gbọ́ ọ̀rọ̀ yẹn wọ́n wá ṣe rọ́dùn lélẹ́rí lẹ́yìn tó ti ṣe fáwọn afá àmọ́ ẹ̀ ọ̀dà kàfíìn kan ti bá sọ̀rọ̀ tó ti ṣe rọ́dùn lẹ́rí ọ̀rọ̀ yẹn tí wọ́n ti yẹ̀yẹ́ gbogbo òun ní gbogbo àwọn asọ́ àwọn gbogbo wọn fún òun ní kankan bọ̀ tí mo fẹ́ lọ fún mi wọ́n rọ̀ ẹ̀ wá ni pé wọ́n wá sọ̀rọ̀ kan wọ́n mo lábàá láti bá a sọ̀rọ̀ lórí fóònù kí ẹsẹ̀ torí ọ̀rọ̀ yẹn o ẹnìkan ló ń kọ́ bá mi sọ̀rọ̀ mo wá bá a sọ̀rọ̀ mo wá padà síbi ọ̀rọ̀ yẹn pé ah, ẹ jọ mo ti ẹ̀rọ bọ́fíṣẹ́ ti wọ́n lẹ́yìn náà máa ń sọ nípa ipe yíṣàwọ̀ nípa ó ní bẹ́ẹ̀ ni ọ̀sà kílẹ̀ rí yín ó ní báyọ̀ ní ẹ̀rí pé ọlọ́sọ̀nù kura nínú àdìsí ń jẹ́nu buhari nínú kí ló pé buhari kéde buhari ló pé o ń jẹ́nu buhari pé ọlọ́ọ̀ni àwọn alùkìtà àwọn sọ́ra àti ìyàwó dé pé wọ́n máa mú sàárẹ̀ àwọn ànábì wọn wọ́n máa ń sọ ní mọ́sálásí ó ti wáyé pé sọ̀kì ìkú ni kí ló dé tí wọ́n máa fi tọ́lọ̀ fún wa ní pé àwọn àwọn àwọn àwọn kiri wọn máa tó sáyà ànágbé wọn máa sọ ọdún wọn lásìkò ká mo ní irú àwọn ọ̀rọ̀ báyìí ó ní báwọn afọ àti wọn tù. àrùsùn náà wọ̀lẹ̀ jàmbá àwọn sàhábà wọn máa ń gbà pé yẹ̀rù dúnà ní mùtàṣáàbì àdínlẹ̀ mọ́ríkàn ìtọ́ bá rújú á dà padà síbi ìtí ò rújú ni ó ní ẹni ká sọ níta bá ní àwọn àwọn ìyá ká máa sọ mo rí tí ẹ̀mí ò mo padà rẹ̀ yàn sípa tí èyí mo rí gbé lẹ́yìn ìgbà tó sẹ́ẹ̀dì kílẹ̀sì wọn àmàlà tó kílẹ̀sì tó fi ṣe rọ́ọ̀lù gẹ́gẹ́ ni kọ́ sẹ́ẹ̀dì wa kọ́mọ̀ sẹ́ẹ̀dì kílẹ̀sì tí ti ń pè ọ̀rọ̀ àwọn àbáwọ̀ kan tí ọmọ wa dá a padà tó tó kọ́ sí rọ́ọ̀lù yẹn nìkan yẹ́sẹ̀ mọ́ wa mú yọ mọ́ wa lọ sí ní súdù wa ń ṣe ìyẹ̀sì ra wọn. ìgbà tó sẹ́ẹ̀dì mí ìsinmi lórí pé pàtìpàtì náà ni nítorí wọn abẹ́yẹ lórí ọ̀rọ̀ ẹ̀ka ni pé nígbà tó á padà pé ni mẹ́mẹ́ ó láti máa sọ fún mi àwọn àpá àti ọ̀rọ̀ ní àti inú ọ̀rọ̀ tá a máa jọ sọ ní àárín ara wa ní tó bá fẹ́ gbọ́ mo mọ rẹ́kọ̀dù ẹ̀ kalẹ̀ so àwọn tá a máa sọ láàrin ara wa ni kì í sí ọ̀rọ̀ torí àwọn àpá àti wọn takò pé tí ò ní padà wáyé àwọn ìyẹn ti wọn wọn fẹ́ sọ ẹ̀sìn pé bíbí bàbá wọn ló ní ẹ̀sìn ni so èyí ká jọ sọ láàrin ara wa ni kọ́ra àní rẹ́kọ̀dù ẹ̀ àní rẹ́kọ̀dù ẹ̀ wọn láàyè tó bá fún mi wọ́n fẹ́ gbọ́ màá tilẹ̀ rẹ̀ fún ọ mo ní àwọn síkírìtì wọn lọ́wọ́ tó burú gan tó ti mo ní lọ́wọ́ kan tí màá sọ fún yín mo lè sọ pé àwọn tó ń sọ yìí náà mo ní èmi náà èmi náà o mo lè ta kàn bí àwọn kankan o àmọ́ ẹ wọ́n níbi tí wọ́n ti ṣe déédéé ibi tó ti ṣe déédéé á gbà lọ́wọ́ wọn ni àníjà ọ̀dà ní ibẹ̀ so mọ̀nàkù ṣáàyè ni ọ̀rọ̀ yẹn ni pé ajásí pé ní ọmọ ẹ ti ń sọ ọmọ ẹ ti ń sọ tóbi ni wọn lọ lẹ́yìn àlùmọ́ rẹ̀ kọ́ọ̀dù àṣọ lára àwọn tó bá àwọn ó ti yé torí pé ti ìtòláṣà àti tó ṣe fún wa wọ́n lè kọ́ ọ̀dọ̀ nft rẹ̀ lẹ́yìn kínní so wọ́n àwọn abdulhamid ahmad ló bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí wọn mo lè sọ àti bẹ́ẹ̀ yéé sẹ́ńtì ẹ̀ bá ṣe dìbè olódò ni bọ̀tẹ́ ẹ̀ bá sọ rọ́dò fún ìsinmi ń dáa ni torí pé ìsọkúsọ yẹn ó ti pọ̀ káàkiri ní sí wọ́n fọ́ọ̀rọ̀ yẹn ní kíṣẹ́tì káàkiri ní sí ni wọ́n fọ́ọ̀rọ̀ kíṣẹ́tì pé ọgbọ́n mísọ̀ ní padà wà mọ́ wọ́n sì ń ba àkídà mùsùlùmí jẹ́ ni kọ́lọ́mà sọ̀rọ̀tàlà kí ó kó sọ wa ní ibẹ̀. torí ìdílé lẹ́yìn arábì yìí sáà ń padà bọ̀ wá sáyé ìwọ tó bá yàn ní padà bá tó ti yé tọ̀ ìwọ ni kọ́mọlọ dáhùn yẹn pẹ̀lú àwọn fámìlì rẹ̀ ní ìmọ̀lẹ́ yìí ó sì túmọ̀ sí gbogbo ìpè ní ọdún bí àwọn fáàlì sọ ọ̀nà ọ̀tá àlà àlà. ẹ jọ ṣé lórí ọ̀gá ìlọ́bìnrin ẹ tó sùúrù náà àwọn òfin yín nọ́mbà. ọba àlọ́ wa ń kò ní ọ̀yà wa. Lọ́wọ́ àkúdà rẹ̀ oyin ní táyì ìṣọ́ra àmì ìṣẹ̀lẹ̀ pẹ̀lú pé ṣé ó yọ ọ́mì báyìí ó yọ ọ́mì báyìí. ààrẹ ní àdìsí àdókòwò mọ̀kànlá sọ̀rọ̀ bá wà ní ọ̀sánlá tó sọ fún wa pé àwọn bàbá bí wọ́n bá sùn tó bá rí òun wà lórí wọn rí ṣùgbọ́n àyàyà àdókòwò àbí àwọn èdè pé ẹ̀hẹ̀ fọ́tò wà lórí wọ̀ ṣé àlè rí séwù ni àbí ẹgbẹ́ bá ti fi là lé rí oríṣi ní ẹ̀ka gbogbo alẹ́ àwọn ẹ̀ka bá wọn jẹ́ wọ́n lè fi hàn wá lórí ìgbó. padà ẹ ṣe mo sọ fún àwọn kan jọ ní pé projector ni wọ́n ń wù láwọn ẹ̀mí mi. ẹ ẹ bẹ tí lóye ọlọmọ ọdìyẹ àwọn afọ ọsàlẹkùn wọn ní wọn ní projector ni wọ́n wù láwọn ògiri tí wọn náà bá náà ti dé bẹyẹ náà fi projector ni.

Uh, àwọn sáàtọ̀ ọ̀dọ́ ti pé ní projector làwọn èèyàn rí ní ààrẹ òkèrè àwọn àrí ṣéèkù kankan ní ààrẹ òkèrè wọ́n sọ lẹ́ẹ̀kan pé ní àná tó lọ́la ju gbogbo èèyàn lọ ààyè bẹ́ẹ̀ dára òkèrè ṣùgbọ́n àwọn èèyàn tí wọ́n bá ti wá ìwà kú wá mọ́wórì ẹ̀rí ọlọ́run akpọ́nà ọ̀sàlà ó ní ṣàyàtínú ìdíni wà lẹ́yìn. àwọn èèyàn bí èsù èsù bí èèyàn yóò ìbáàdúró ilẹ̀ báàd àwọn ilẹ̀ báàdì ṣòkòrò fàdúkọ́ ní òrùrọ̀. àwọn ọ̀rọ̀ kan tí wọ́n pọ́n tí wọ́n pọ́n tí ó dùn wọ́n máa tẹ́ ń jẹ̀ síra wọn gbòòrò rọ̀ ẹ̀rí láti fi máa ta àwọn èèyàn jẹ ni. kìí ṣe òótọ́ irú rẹ̀ náà ni tó ń ṣẹlẹ̀ ní àwùjọ wa yìí láàjọ wọn rí ẹnìkan ní ara òkèèrè láti ọjọ́ ń wọn lára yẹn àbí kí ni tó wá ṣe gan ó kẹ̀jọ jáde lára ògiri ajẹ̀rẹ́ nìkan tó ń ti parọ́ ó yẹ pé lọ́dún pa bá nàbí ìlànà tó gbọ́ àyà nàbí yẹn wọn tó sáré ó ti fún bọ́ wá ó bá ti nàbí ṣùgbọ́n ẹni tó lọ rí ṣéèkù lára ògiri akọ́ abẹ́rẹ́ pé kí ló wáá ṣe lẹ́yìn náà bó lọ́jọ́ mọ̀ pé ṣéèkù ni torí pé ní ṣèitọ́ọ̀nù àwọn èèyàn tó bá ti yan tiẹ̀ láàyò olóòmọ ràn wọ́n lọ́wọ́ ìyẹn ló fàdé pé níta bá ráwọn yẹ̀wù di àwọn ẹ̀nàfọ́ra ẹ̀nàfọ́ra náà fún àwùjọ tiwa yìí alipẹ́tẹ́ tí tí wọ́n ń lò lọ́pọ̀lọpọ̀ àfáà mi náà ń lò tẹ́pẹ́ ní báyẹn ti wà wájú rẹ̀ báwo lè ṣe báyìí. ọlọ́run wọn tí wà lọ́wọ́ ọlọ́run wọn tí wọ́n ò rí ó sì mọ ẹ̀kú. sẹ́yìn tí wọ́n rí wọn àkànlé yọ̀ǹda ẹni rè kankan lọ ni tóun bá lọ kò ní rí kankan. ṣùgbọ́n àwọn ẹni bí sọ ẹni ṣọ́ra pé وما تنزلت به هل ننبئكم على ما تنزل شياطين هل يؤمنون على شيطان مهمبا تنزل على كل أفاك أفيم وقراء وقراء أتاني توجه إليه ẹni táwọn ẹgbọ́rọ̀ ṣe ìtọ́nu wa sáwọ́ kàbíbùn òkúrọ́ lọ́pọ̀lọpọ̀ wọn. ìyẹn ló pàtẹ́ pé ní àwọn àpá àtẹ́jẹ́ ní ilé alọ́bì kan. a ní ọ̀rọ̀ àrí gẹ́gẹ́ bíi tẹ́ ń sọ yìí rọ́lẹ̀ ń pa afẹ́ òwò dáadáa. àwọn sáà sẹ́gbà ọ̀nà yìí bọ́ọ̀dù ó ń dà áàrí. Subhanallah, òjò bí ìkẹjẹ sẹ́nu kìí tó kọ́ tẹ̀lẹ̀ lọ́nà òwò ni òlè ẹnìkan á gbọ́dọ̀ ní à. Wọ́n ní wọ́n ní bọ́lá tó fi pé ṣé òbẹ́ẹ̀ lẹ́sẹ̀ tó rì sí i láwọn òjò ni wọ́n tẹ̀lé ra wọn ẹ̀rú náà fojú ibi rọ́lẹ̀ rí o. subhanallah irú nǹkan báyìí ẹgbẹ́ bí ń tan àwọn èèyàn jẹ́ sínú àwọn èèyàn ti rí pé ní ní ìgbà táwọn èèyàn bá ti dènà sẹ́sìn ọkọ̀ tó ń ṣe láti fi mú wọn ni ìyẹn ló bá yẹ tó bá gbódòdó dá ní òdòdó dákẹ́ láti fún òdòdó ká ẹ̀rìn láàrin kẹbi oṣù mẹ́ta sí mẹ́rin ní àgbọ̀rú ẹ̀ nígbà tẹ́nìkan ti ṣe tó ti jẹ́ báyìí kálukú náà ló tiẹ̀ láti mọ ẹgbàá wọlé káwọn èèyàn kọ́lọ̀ bá sọ́nà àtàlọ́ kó sànù ọ̀rọ̀ wa. ẹ má bínú oníbèrè mọ́ wọ́n pè láyé. náà ní àfikún ọ̀rọ̀ àkúdáyà torí ẹlòmí lè ti pé àà kí lápá ń sọ yìí wọn ẹni kan fojú ara mi rí ẹni yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún wa pàdé ẹ̀ ní Kánò ẹ̀fún pàdé ẹ̀ ní ilẹ̀ Haúsá oríṣiríṣi làwọn ń gbọ́ ẹlòmíì ti ní ṣéwò lára lẹ́yìn bàtí àbá àfúntán àwọn jọ ṣe áàjì yẹn pàdé ẹ̀ báyìí torí kó ọ̀rọ̀ báyìí àti bá a jiyàn pé kò pàdé ẹ̀ kó máa ń ṣòro ṣùgbọ́n ní tí wọ́n ti fi kọ́ wa ní ẹ̀kọ́ ẹ̀sìn ní àwọn àyà tí wọ́n kà fúnra wa ọlọ́run wa subhanahu wa ta'ala ni wọ́n mi wọ̀rọ̀ ìyí ń bá wọn kó ìlà yóò fi wà á tó tó bá ti di pé èèyàn kú ní ìfọdọ̀ sí gàgá tí ń bẹ láàrin wọn àtàwọn tán ń bẹ láyé títí ìjọ kí ọlọ́run ó gbogbo èèyàn ti dé padà èèyàn kan kú sí kan rí sí kan àtùjọ̀nù ló ń ṣiṣẹ́ bí àbájọ wá gbà fún sí ni àtùjẹ̀kùn ó ṣe máa fi ẹni yẹn yóò ṣe máa fi dáhùn sínú ẹlẹ́ fún àwọn tán níbi ní ìbùnú wọn wà nígbà ṣèyàtì náà la yọkúnná ìlà ọ̀rì àríyìn ọlọ́run ní àwọn ṣèyàtì wọn máa ń kó àwọn èèyàn wọn ní tó ní ẹ̀ka máa ní òun yí ṣéwù kan lára òbí àǹfààní wo ni ó ń wa ń gbèsè ayé wa gẹ́gẹ́ bí mùsùlùmí ìgbà tí òun yẹn bẹ láyé kí ni dáwà tó ṣe bá wẹ̀yìn tí ó fi wá jẹ́ pé nígbà tí kò sí láyé mọ́ rírí lára ògiri ni ó wà á di ara fún wa. Àwọn èèyàn tí ó máa kó ìdààmú bá ṣíṣe ìtọ́nu wọn máa lo owó àwọn nǹkan báyìí fún àwọn èèyàn tó ṣe kí wọ́n níbi ìbò ooru nǹkan báyìí. Tolóṣẹ́ tàbí wọn àpapọ̀ àgbàlá tí a bá ní òun rí lójú oorun òun lálàá òun láti sọ̀rọ̀ lójú oorun. Pẹ́ṣọ̀ àkọ́kọ́ táwọn ọ̀gbọ́n bẹ̀rẹ̀ ni pé sípò yára àwòsífò yàtà alákòókò bá bóòlù ló ṣe yìí tó bá ti fẹ́ bu ẹni tó ń rí lójú o tó bá ti pé bó ṣe ń bẹ́ nu kíra kankan àdé muhammed ọlá lẹni tó rí lójú o ó túmọ̀ sí pé ṣètò ọ̀kan ló yọ sí lójú o àdébí náà ló yọ sí lójú o tó bá ti pé ìgbówóyìn ó bá tó ń bẹ́ nu kíra tó sọ̀rọ̀ pa bí àdébí ọlá kan ṣe rí tabakọ aṣàbẹ tabakọ aṣàbẹ muhammadiya ti di alimami tirimizi ààrẹ mọṣẹ ìròyìn àrẹ sọlá abẹrẹ ṣùgbọ́n kí ni àǹfààní kó ránẹ́bí lójú àǹfààní wo ni ìyẹn fún ìgbésí ayé wa tó bá ránẹ́bí sọ nǹkan fún un tó bá ránẹ́bí sọ fún un yẹn á dá padà tí ó máa kó tí àrẹ́bí ti sọ kalẹ̀ tẹ́lẹ̀ àbúbá wọn tó bá bá wọn alhamdulilah tó wà nídìí ayé aláyẹn náà nítorí sọ̀kalẹ̀ ti ń bẹ̀ ńlẹ̀ tó bá ta kó ọlọ́run ti ní àjọ ọmọ àkọ́ńtìlà fún dínà fún tó ó ta kó yẹn àdéhùn mi ti ṣe tán mi tó ó lè rí àti sọ̀rọ̀ àwọn lójú oorun ṣùgbọ́n ọ̀tọ̀ ni tó ń gbọ́. yẹ́n jẹ́ pé lẹ́kítọ́rà ń bá wọn sọ̀rọ̀ ó yẹ àwọn sọ pé ẹlòmíì rẹ̀ mọ̀ gbọ́ yé sí bí ó yẹ kó lẹ́kítọ́rà báyìí tó mú ọ̀rẹ́ tó lè kó ju oorun ni odi lórí àìsàn bá wọn dà bó ní pẹ́pà nẹ́bí lẹ́nu lórí kò túmọ̀ sí pé gbogbo tí ànẹ́bí sọ fún ni ó gbọ́yé ní ojú orí ó lè sì ní gbọ́yé tó bá wá sì ní gbọ́yé nìyí lójú oorun yóò fi tó bẹ kùránì àti súnà yóò fi tó tó tó lè ní káàdì mú ẹ mọ́ ti ká lọ sọ́nà àwọn rí wọn rí pọ́fẹ́ lórí lọ́wọ́ ni wọ́n rí ọ̀bá ẹ̀dá wọn ni torí pé káńtẹ́ bá ẹ̀ẹ́dì ó dà sí báyìí kí ló fẹ́ lékún ní ìgbésí ayé ẹ̀ ó ní ìdí ẹ̀ mọ́ àti ó bá pọ́ńtìlà tó ní ìnà fún ó ti tó wa tó wọn bá wà. ẹni tó bá ṣẹ̀wá nàbí lójú oorun kò sọ ní wòlíì torí ìdílé bọ́ọ̀sọ́ fún wa bọ́ọ̀sọ́ fún wa à ní ìdí torí pé kò sọ ní wòlíì wàhálà ti ẹnu mọ́ ara onígbèrè lẹ́kẹ̀ẹ́fà ẹ̀ẹ́ àbúlá orí lójú ayé àbújá lèrè lójú ayé kò sọ́dẹ̀ ní ọlọ́run ìwọ́tọ̀ wá rí lójú o kí wọ́n lọ́ fẹ́ sọ́ọ́dì àwọn èyí ni gbogbo gbani ìwọ́tọ̀ wá rí ní ojú orí ọfẹ́ sọ́ọ́dì kò sọ́ọ́dì kankan báwo lè sọ fún wa kápẹ́ wọn láàrí ní ẹ̀yìn yẹn sì kọ́ni wọ́n lù yẹn sì ni ìkápá àwọn ilé gbogbo ayé ọlọ́run sọ wọn bẹ̀ náà onígbìnrin ẹ̀ka. àgbọ̀ yóò. náà ẹ̀sùn mẹ́rin. sẹ́dílẹ̀. náà. báwo la ṣe ń lọ ẹ̀ lórí ìlú? bàbá àlè ṣe àwọn àṣìkò àdáhùn máa kí máa ṣe máa máa yìí. ipò láti ṣe àmì na ìbéèrè tí wọ́n béèrè ojú ogun ọ̀gbọ́ wọ́n ní pé bàdé àti kọ̀bùlì ọ̀nà wọn ní máa ń gbà ṣẹlẹ̀ sí wa nínú ọ̀run ẹni tó bá fi ẹ̀ṣẹlẹ̀ bóòlù àṣẹyànjú ẹ̀ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun ni pé mùsùlùmí ti ń jókòó mùsùlùmí tí kò kí kírun àmọ́ dáadáa tá a máa ń kọ́ra ẹni tó ń ṣe dáná sáwọn alùsùn náà lójú méjèèjì kí la fẹ́ sọ fún lórí mùsùlùmí bẹ́ẹ̀. kọ̀bùlé àti bàdí nínú tí wọn sábà ń fa ní ìpínlẹ̀ ó ní àlèsíyánu kéèyàn gbàgbé wá síbi tí kì í ṣe kan ìgbàgbé sì ní nǹkan tí ọlọ́run dá mọ́ wa ní ọlọ́run nìkan ni gbàgbé ọlọ́run àwọn kánà ọ̀bù kánà sí ya ọlọ́run bá nìkan ni onígbàgbé. anábìá muhammad sallallahu alayhi wa sallam tó ní aṣíwájú gbogbo wa ọlọ́run ní kó gbàgbé ó jẹ́ pé bí táwọn gbé ta níbi ti gbé kó tún lè bá àjúfin fáwa náà àyíké ìjé èèyàn náà tó ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ sí yẹn lórí ìdúgbòdì ẹ pé ń sákọ̀ pé ẹ̀dá kejì ni pé ká di ọkàn wa tá a bá ń kírun kárípa kírun pẹ̀lú òkòṣòro ọlọ́run kọ́ni afúláhà lùmínú alẹ́dí náà wọ́n fi sọlá sí ní kàṣẹ̀rù ẹ̀rẹ́ tó máa ń farabalẹ̀ tí ẹ bá farabalẹ̀ tí ròyìn ròyìn bá kéré ìgbàgbé ní ọmọ kéré pẹ̀lú kó kézúrì agbájá kézúrì nígbà tá àbí ó yẹn nẹ́fìlà kátó kézúrì ó kẹ bàbàdí nígbà tá tó kézúrì tó tún yẹn mí ó tún ti kọ̀gùlí ó tún ti di iná gírìbì náà kó mọ ẹ kó rí pé kó wọ́ọ̀tì tó wà ọlọ́run kó ṣàánú wa. náà nínú tó máa ń fa oní ẹni náà tún kéèyàn dín irun kù àwọn tó yá àdá àbí kéèyàn dín kíni ó lé irun kù àwòṣá kù àbí kéèyàn wà nípò òye méjì ní orí irun tí wọn bá wà nípò òye méjì lórí irun bẹ́ẹ̀ pé ń tá àdínkù náà àti ń tá àlékún àtúngbọ̀dọ̀ mọ́ sàyè yìí lè mọ́gbà wọn yẹn ló bá tàbí wọ̀rọ̀ jìnnà sáwọn àfa wa ń tá àdínkù àti ń tá àlékún àgbọ̀dọ̀ mọ́ ẹ̀ fẹ́ lómi bóyá gbọ́ ó ní àwọn kẹtẹ pé infact ìforíkalẹ̀ fi hàn pé àdúgbò mú nǹkan yẹn wá bí àwọn àrùkárò sọlá àwọn orígun nù àwọn wàjibá ìforíkalẹ̀ gbé àwọn ẹ̀yìn ìyẹn gbọdọ̀ mọ kí náà pè ní kọ̀ọ̀kan ẹ̀ ẹ̀ sọ́yẹ́ pé tí àwa ní rògbò ni à á ṣe ìforíkalẹ̀ kátó sálámù káyípa àlékún ni à á ṣe ìforíkalẹ̀ ìgbàdàlá sálámù káyípa àwa ní kò ṣàkù iyèméjì àwọn orú iyèméjì tá a ṣe yẹn pé ìgbà tẹ́yìn bá tún ṣe ìmọ̀jì lórí mi yóò mọ pé ọkàn ró lápẹjù èsì ìgbà tó ń kírun lọ síráàkẹ́ ẹlẹ́ẹ̀kejì mo wà ní àbẹ́lẹ́ẹ̀kẹta ó bá ro ro ro ro kò rí kẹta tí ó tẹ̀wọ̀n lọ́kàn rẹ̀ bóyá gbà pé ẹlẹ́ẹ̀kejì ló ń kí ẹlẹ́ẹ̀kejì ìrẹ́ tó bá mú eléyìí ìyẹn ni pé ìgbà tí ṣáàkù rẹ pé ó ní kò rí ìkẹ́kẹ́ tó nílẹ̀ ìrẹ́ tó bá ṣe lé kó tó kórìkóhùn forí kalẹ̀ kọ̀ọ̀bùlé ní òde. ṣùgbọ́n gbà tó fọkàn ro ó lé tó yẹn náà ló ń rò pé ah, a kẹ́kẹ́ lẹ́ẹ̀kejì ló lẹ́ẹ̀kẹ́ mo ti rùkú lẹ́ẹ̀kẹ́ ní èyí tàkọ́kọ́ tó wá padà tẹ lọ́rùn pé léèlẹ́ lẹ́ẹ̀kejì èyí tó dáa lójú ló dé kí ni ló bẹ́ẹ̀ ti ẹ̀ léyẹn tó bá tó lọ yóò forí lẹ́yìn lẹ́yìn pé pé ní àwọn tẹ̀sí láti wà lábẹ́ àwọn sí wa ó sì ń jókòó mùsùlùmí ṣùgbọ́n kì í kírun sẹ́rí dáadáa yẹ ká máa mọ rírì dáadáa ṣùgbọ́n ká mọ̀ túmọ̀ kí ni jẹ́ dáadáa náà àwọn ìwọ̀n ti fi tèkì tí ẹ bá ṣe dáadáa sí sára wa dáadáa náà lòun náà o ṣùgbọ́n tí o bá sì ṣe ibi tó yẹ kó ti gbé dáadáa àti ìpè nínú dáadáa ẹ̀gbọ́n tó lọ́n sọ pa àwọn yahudi àti nàkọ́rọ́ yìí iná lè dín náà káfárú min alil kitabi wal mushrikin fi nari jahannama khalidina fiha ọlọ́mọ afárá ìpè wò láyà ìfẹ́ náà tẹ́ wọn ni ṣáàrù ìbàlẹ̀ ìyà ẹ̀rìn náà burú jù léyìn. bọ̀dọ̀ lápẹ́ ti fún wọn tẹ́ náírà ká àmì ẹ̀rọ ní sọ́nà ẹ̀dá ọlọ́ọ̀ni ìkọ̀rẹ́ ní ṣáàrù ìbàlẹ̀ ìyà ìwọ náà rò pé ṣe dáadáa sí wọn gbọ́dọ̀ kó mọ dáadáa ni ọ̀dọ̀ ta ní kọ́kọ́ gbé ọ̀dọ̀ ọlọ́run. ìdí omi dáadáa náà ló ṣe dáadáa sí wọn ṣùgbọ́n tó bá gbọ́ dáadáa ayé kì ṣe dáadáa. ẹ̀ńtọ́ wáyé tí òfọ́lọ́ níwẹ̀ dáadáa olówó ń ṣe gbàgbọ́n náà fọwọ́ bẹ́ẹ̀ tó àwọn ọ̀wọ̀ fún wa nínú àkùrán tábà lọ́nu fúlọ́tù nìta ìbèrè ọlọ́kọ̀ ọbẹ̀ ọlọ́ni wa àbúdò lọ́ra wà láàtú ṣíríkú bí ìṣe ìwọ tọlọ́run ó dẹ̀ wá gbé ẹni tí wọ́ rẹ̀ tún lágbára lẹ́yìn tọlọ́run náà làwọn òbí wà bí lè wà lídé ní ìsànà bọ̀tò kéyé èèyàn filẹ̀ kí wọ́n ti dáadáa fáwọn òbí rẹ̀ kò fọ́lọ́ ní wọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí náà lọ́rọ̀ ọmọ mi tó ń fún wọn lówó kódà kó mọ́ káwárí kan kó ń dúró tẹ̀sí ọlọ́run tó ń jòjì àkókò lówó fún wọn ọmọ burúkú lòun káwárí jẹ́ ẹ̀jẹ̀ tí tẹ̀sí yìí ń náà èlò lọ rí múlẹ̀. òfin kan tó mọ̀ pé mo ti gbà fẹ́ tó bá ti lè la lẹ́yìn kò lè lówó mọ́. tẹ́wá ló pé irú ọmọ yẹn ṣe dáadáa fún so àtúndì ká fi mọ rírì dáadáa torí nǹkan fífi lè ní pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn á mọ ẹyin ẹ lórí ẹ̀mí ẹ̀mí tí ó kírun ẹ kó dáa jẹun tó ń kírun lọ káyé kó jẹ́ yẹn rẹ̀ ni yóò kọ́kọ́ sí náà so ibi tó yẹ kí yóò ti kọ́ gbé dáadáa ni ẹ táà náà bá wá nífẹ̀ẹ́ rẹ̀ táà nífẹ̀ẹ́ rẹ̀ á máa pè sákìyèsí ìlú táwa tí ń tẹ̀lé ẹ̀sìn ni ọ̀ká ìpè lẹ́ẹ̀sìn sánmú tí ìsìlámù ti ní kan mọ̀ ẹ̀sìn wà sáńsọ̀ lẹ̀ ká ló fáwọn olórí ìlú ó pè é tí ó sì ti ẹgbẹ́ tó jẹ́ òòlù tí fdc wá lọ alẹ́ òun pè àwọn ìjọba fún ọ tí wọ́n ní kọ́ tó bá bàbá tó bá onílé ó kó lọ́rùn ẹ̀ tẹ́ bá ń lè yẹn bá a sọ̀kọ̀ sáńtà táwa níjọba náà ìwọ náà wò ó nítorí ṣe báyìí báyìí báyìí tó bá ṣe dáadáa tẹ́mi èdè táwa jọ kú kùn lè ṣe kùn lè ṣe ẹlẹ́tàn ọlọ́ni láyàǹfààkùn àràhámùkùn látàǹfààkùn àràhámùkùn wọlá àwùládùkùn àwọn ọmọ yín àwọn ẹbí yín àlè ṣe ńlá ń fà ní yàwó mọ̀lìkìyàmọ́ lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlìkìyàmọ́ yẹ́fì ìgbẹ́yìn náà nǹkan kó lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni èyí ò máa kí kó di dáadáa o èyí ó sì tún máa jẹ́ kó máa ṣe lọ torí pé òun náà sáàmù dáadáa kan lọ́nà ti kan ṣùgbọ́n èyí tó yẹ kí dáadáa rẹ̀ já tẹ̀wọ́ gbà ló ti fi ilẹ̀ yìí torí pé bọ́ọ̀ kó ṣe dáadáa bí wọ́n ìwọ̀n tó kú kírun fáyì tó yẹ pé ẹlòmíì èèyàn lè ba àjàdí lẹ́wù ẹ̀ tí ó fi gbọ́ yé èèyàn lè ba àjẹsí bọ́tọ́ yẹ pé ẹlòmíì tẹ́ bá fún àti yẹn ti ní oṣù àníyàn ọ̀hání rí ọ̀rọ̀ ọ̀run náà pé ṣe ń jẹ kó mọ eriri tó fi ilẹ̀ o ṣàwọn lọ ń ṣe dáadáa tí ọdún san lẹ́sàn mẹ́ni tí ó san lẹ́sàn gẹ́gẹ́ ọ̀ ṣe ni ọ̀fun níwọ̀ rẹ̀ ọ̀la ọ̀hánà. wọ́n bá wa sọ àwọn àlùfáà wa ní ẹ̀sán àtọ́pọ̀ wọ́n ní kí á máa gba ìtọ́rẹ àánú tí máa ń ṣe fún wa lọ àmọ́ káyé má máa ṣaláì bá sọ̀rọ̀ lọ́jọ́ rẹ̀ sì bí ó ṣe máa kí èyí tó súnmọ́ ni pé aago obìnrin ni so ẹni tó bá ní kọyọjú sí sí wọn tá a bá parí ètò wọn dẹ̀ tún bí àwọn owó kan ní ibi báyìí so ẹni tó bá sọ owó nù kọ́lá tó bá sọ five naira tó kéré jù ní owó wa nínú olè wa béèrè so ẹni tó bá aráwó sá tí èsè oríṣi kan kọlọmọ kí ọmọ sọ kan wa onígbèrè bẹ̀rẹ̀ pé irun tí à ń sọ pé irun ṣé ìrun yìí sótúmọ̀ sí sọ́láàtì ni wọ́n ní kí ẹ bá wa ṣe àlàyé lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n pèlè pé ẹni tí ó rẹ mùsùlùmí tó kú àwọn kan sọ fún wa pé ìyá ọ̀rọ̀ wẹ̀ sí dandan ní fún kọ́lọ̀ wẹ̀ ẹ bá a ṣàlàyé lélẹ́yìn. irun a ní ṣé ó túmọ̀ sọ̀lá àkọ́kọ́ èdè méjì làwọn èdè èdè yorùbá ti di lárúbáwá ẹ pé ní arínú àwọn àpá wa ọlọ́kùn bá ṣàlékún dáadáa wọn fẹ́ni lọ́dọ̀ tàwọn ọkàn rẹ tàwọn owó balẹ̀ sí pé káàpẹ́ ní irun káyọ̀ wọn pé sọ̀lá náà ó máa rí bẹ́ẹ̀ gbàgbé ṣùgbọ́n erúkù tí gbogbo wa gan mọ̀ ń bí òun náà pé ẹni tó bá fẹ́ lọ ṣe sọ̀lá kí láàrin fẹ́ lọ ṣe pé lọ kírun sáré jámọ̀ yorùbá tó ti lè lè lọ́dọ̀ tiwa lọ. kò lẹ́nu pé irun ìrìn ìsọ̀lá. tàwọn mi lè wá wá di pé kí ní ìpínlẹ̀ rẹ̀ kò ti sì máa lu tábìlì náà ibi tábà déyàn fẹ́ lọ kírun àmọ́ tó fẹ́ lọ ṣe. tẹ́lẹ̀ yẹn bá lọ ń tó bá lọ ó bá pé mo fẹ́ lọ nìyẹn tọ́wálé gan ni orí wo yà orí ọ̀nà pé àwọn ẹlẹ́bọ náà nìrú lónìí tí ẹ bá tọ́lú báyìí lọ kírun tó bá forí wo yà ìjẹ́ àánú lọ kó lọ kírun mọ́ ọ̀dì bùtù ló wà rẹ̀ olúwo yà mọ́ lọ́lọ́ pé kò lọ sí kíni kò lọ kírun ó fi mọ̀ pé yìí tá n kí yìí káfí aláwa bá bá lè ṣe ìgẹ̀gẹ̀ ni kíni ìtààmù léwu. ilé ni ìsìláwò àtàtì wípé àwọn abámọ́sí láàmú ibi ìtìláwò kan fún pé àáwò tí ó wà nú ẹ̀ ìtawà ń lò fún ọ̀rọ̀ ọ̀run pé àlọ́ títí ni àlọ́ kí àlọ́ àkírò bá ti máa ń ṣe nínú ẹ̀ tó bá yàtọ̀ sí àníṣe kí ni àní ìpínlẹ̀ ọ̀hún ilé yìí ni tí ó yẹ kí àwọn ìtìláwò kan lè wá láyé àwọn nǹkan láyù eh, àwọn àlùjáìlíyà lábẹ́ bí wọ́n ti tọ́wá tọ́wá fún wa ká níbi àwọn ọ̀sán sọ́lá kó tó dé. ó dà àwọn àwọn kèké yìí máa wá ti tọ̀wá fún ni wọ́n kà lẹ́kọ̀ọ́ ni àtọ́ bá wá láti sa kọjá haram ìyẹn pé ní ibi ilẹ̀ mọ́ta parí sí ibi tí tó parí sí àwọn èèyàn gbà pé ní ìlú fi ń wọ̀ tẹ́lẹ̀ ti fi súnmọ́ ìyàwó àwọn àwọn oníṣe kínní àwọn oníṣe kínní àwọn òní wọ̀ o tọ̀wá fún ó fi hàn ni pé ntọwa áńtì nibe tọ̀ wá fún nígbà kíní ayé ìjà ìlíyà náà báwọn èèyàn ń ṣe ẹ̀rí tó tó wá di pé ní ẹ̀sìn dé ìgbà tó ẹ̀sìn dé lọ́lọ́ ní kúlù sí nátákú ẹ̀yìn dàkúlé òjìlì ẹ̀jẹ̀ ká sọ yín pé fúlàní bàtà níbi takò lọ ah, ha lọ́dọ̀ mi déètì padà fún ẹ̀kọ́ olóye fàyẹ̀ láti kéèyàn máa fàyè dáadẹ́. títí abẹ́lò pé tọ̀ wá fún wa nígbà ìwé ńgbà tẹ́sí dé ẹ̀sìn kéyì ẹ̀. títí ẹni pé ní ti náà tọ̀ wá fún náà ni. ìgbẹ́ tó bá kẹ́rù tíjọ́ rẹ̀ já pé tọ̀ wá fún mọ́ àlè pé mọ́. bẹ́ẹ̀ náà ni kábẹ́ pé kẹ́yìn mọ̀ yìí bóyá àwọn nǹkan ti lò ó nígbà tí ẹni tó dé ẹni tó bá lọ ṣe nǹkan bí ìsìn tó lọ ọ̀dọ̀ ẹlẹ́yọ̀ àbẹ́lẹ́yìn ìgúnnu àbí ẹ̀ oníṣẹ́ lọ́sùn yìí ìdámẹ́ ọ̀sùn tó lọ wá ṣe tó wá nínú lòún kí ǹjẹ́ nísìnyí àgbà tó lò ó kí mọ́ àìpẹ́ ń tá ń lo kẹ́lí márùn-ún fún náà nìyí tá à ń ṣe kí ni tá à ń ṣe nísìnyí tí ò ní ìbùdó ọ̀gá wàhálà ẹlẹ́ẹ̀kejì wíwẹ̀ òkú kí ẹ tó bá wẹ òkú pé òun náà wẹ̀ nínú àwọn àlàáfíà lòun sàhábà nínú àwọn ìwẹ̀ fẹ́ ni kí èyí dẹ́gbẹ́ bẹ́ẹ̀ bí anáwó àfọlọ́sọ̀tàlá ìdìtọ̀fẹ́ tó bá wẹ̀ kó ní àwọn ẹ̀sùn mẹ́kèé ti dẹ́dẹ́ wọ́n ẹ̀fẹ́ ìdókù lọ tẹ́ àkòrún wá tó wọ́n wá ní mo ti wà bí ẹni tó wà ní jánúbà pé àwọn ògbọ́dọ̀ kírun àbí tí má ti kíni ìbáwẹ̀ àlẹ́ ìlú ìrànlọ́wọ́ rẹ̀. ọ̀rẹ́ kejì ọ̀sán jẹ́ àtẹ̀lẹ́lú ìjókòó bí àṣà bí láwọn èèyàn tó lè mú apá ìrìn àṣẹ pé àwọn ọkùnrin máa gbọ́ ẹ̀ fún ìmọ̀ ẹ̀kọ́ bàtà yìí wọ́n máa fi kí wọn ẹgbẹ́ fi kí kí wọn tún ní àkókò kí wọn tún bí lásìkò wọn jọ ẹgbẹ́ kí wọn lásìkò wọn fi tó ṣá èèwọ̀ ẹ̀kọ́ wọn sọ èdè yìí wọ́n máa fi wọn mọ́tò wọn sọ ẹlẹ́nu ẹgbẹ́ pé kí wọn rí fún bí àwọn tàbí ẹlẹ́fẹ́ àtijọ́ yẹn kẹlẹ́fẹ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. ní ọ̀dà àṣàlàyé yìí àwọn ó kú ọ̀rọ̀ ṣé kí la fẹ́ àlàyé òun bẹ́ẹ̀ ká ṣe bẹ́ẹ̀. náà wọ́n ní ṣé a lè wo àwùjọ wa níta àmọ̀ ní súnmọ̀ kí àwùjọ yẹn kọ́ wá kọ́ wá jẹ́ pé torí àwùjọ yìí láti ní sàwọn kan yẹn bí ká fi bàtà kírun bí kí á kírun mọ́tò nígbà kò bá rọrùn fún wa láti bọ́ọ̀lẹ̀ lásìkò òun sì fẹ́ jáde bíi kí á fi ọmọ ọdún mélòó ọmọ àti bẹ́ẹ̀ lọ wọn ní sáà àwùjọ wa kí á má fi ṣe ilé yìí. náà a lè a lè wo a sì tún lè mọ́ wò ó dìpẹ́ndì lórí tá a fẹ́ ṣe yẹn kí ni ìdájọ́ ẹ̀ nínú ẹ̀sìn ọ̀rọ̀ ọ̀run la sọ fún alẹ́ kan yìí bó ti lágbára tó tẹ́lẹ̀pẹ́ ní oríṣiríṣi ọ̀nà la lè gbà kí kódà tá a bá wà nù bẹ̀rù gbẹdọ gbọdọ ọlọ́run àyè fíftùn tá wà nù bẹ̀rù fárì jálẹ̀ àwòrán kò bá a bóyá eré ẹsẹ̀ lẹ́ńsá ni lápẹ́jọ́ bóyá omi yalé ló ṣẹlẹ̀ gẹ́bí bí tsunami ṣe ṣẹlẹ̀ ọ̀ á sì kírun àtọ̀rún sì fẹ́ bọ́ omi lé ẹ lọ pé omi tó bá kọjú sí máa lé kí ni máa kí lọ o. àrùn kù báyìí lẹ́nu àbọ̀dé ẹ̀gùn kan kàlí nù yóò gbọdọ̀ kọ́ kí wọ́n pe ni ẹ òun fẹ́ ká dojú bò mí. wọ́n á ké mọ́tò dúró káyipẹ́ ní àjò ni màá pín sórí àtàtúrì àsìkò tí wà fún ẹ kọ́ gbọ́dẹ̀ kọ́ fara wọn lẹ́kì. òun ló ń fẹ́ wọ̀ yìí onímọ́tò ni ò

ó lè bí àwọn àìdá tí ó pọ̀ ẹ̀rí àwọn àbájọ wọn pé dárí ò lè mọ̀ sádá sí mọ̀kọ́ dámú aláàjá níbi ìmọ̀ mọ̀nfà ìyẹn pé ní ìkárí ìbàjẹ́ tó fẹ́ ṣẹlẹ̀ ká ti dànù ó dájú ká wá àǹfààní lọ ká tèmi ká ti ráǹfààní tèmi kò ní tó kàn ní gbogbo ìbàjẹ́ tó bá òkú ṣẹlẹ̀ àwọn tá a fẹ́ ṣe sí ìta kọ̀ọ̀rọ̀ yẹn ìta fẹ́ ni kò sí náà fàtọ́ pé fẹ́ẹ́fẹ́ nù ńlá nínú iṣẹ́ tó dáa ni sáàdù gbọ́dọ̀ ṣe dúkòkò lórí ìyáwó rẹ̀ ẹ̀rí ṣéèkù mọ́kúbe wọ́n ti ẹ̀kọ́ nu tíra àwọn kẹfẹ́ ara fídíò àtọ́wà mọ́ṣáláṣí náà nu ara ẹ̀kọ́ tá à ń ṣe kò já lè kírun ní mọ́ṣáláṣí mọ́ lọ́dọ̀ fi ká yé súnà yẹn náà àtọ́wà ní mọ́ṣáláṣí mi lọ́dọ̀ àwọn dídí ẹni tó máa ń ṣẹlẹ̀ ni pé ibi táyọ̀ wà kó bàtà sí yóò wà àfẹ́ ti sáfù kan pé ẹgbẹ́ ojú ọ̀nà gbà fún un tó yẹ káyọ̀ tó fẹ́yìn wo agbègbè ibi tí yẹn bá wà tó bá ṣe nǹkan yìí ariwo tí ó bẹ́ẹ̀ lẹ̀ gan yóò dúró adásùwọ̀ gan fẹ́ gbà lọ. ọlọ́wà pánú ọ̀kàlà oníwà látẹ̀sùn kò lè ní náà èdè òun ẹ̀mí dún ní la ẹ má bu àwọn sáyẹ́nsì nǹkan mi níbẹ̀ yìí tọ́lọ́ àyínlá tó bá dé bàbá tó sanra gbẹ̀gẹ̀dẹ̀ tó wá lọ àbọ̀ gbogbo wọn ra tó dirun ṣé kò dì ó ti sá fẹ̀ gbọ́n tó o bá bu wọ́n ní ẹni bàbá ẹni kó wọn báyìí adúlú yín ẹ̀bọ lẹ́ tó ń ṣe ọlọ́ni payà tó gbogbo ọ̀há àlùwọ́n nìkan ẹ̀rẹ̀ ẹ̀yìn mi tí wọ́n bá mú ọlọ́run bú báyìí wọ́n kọjá wọn tó bá gbọ́ wa náà wọn tó bá gbọ́ nàní ní ọlọ́run sọ pé ní ẹ má bu wọn torí pé ọlọ́run làwọn ò bu. bákan náà nígbà mùsùlùmí sọ̀rọ̀ sọ́lá ẹ mọ iye tó filẹ̀ látara káwọn èèyàn má ti ṣègbọ́. ẹ̀rì mọ́àtún ìjábá dìgbà táwọn ibi sọ hákùnlá alẹ́ ìbáàdì ẹ pé ẹ ìwọ tí ọlọ́run bá sọ́nà wá sálá tó ní lórí àwọn èèyàn àti ìwọ tó lọ́rùn bá inú muhammed dún ní afọlá ọba ṣẹlẹ náà nǹkan dáadáa ká ní kó ṣe wá sí ṣé kí mo báwọn èèyàn nírò nǹkan tí òwà dá báyìí ànábi ńlá àtúbà ṣírí mu wọn fún wọn nírò fàyà sẹkìlù ibi tó máa dìpẹ́ndì lé lórí nu subhanallah ẹlẹ́wẹ̀kẹ́ ewu lórí nu gbẹdọ́ nínú àwọn ìbílẹ̀ ìṣẹ́bí ìjọba náà lè kẹ́kẹ́ àwọn ti tẹ̀ bọ́ máa ní ìṣe sọ lẹ́nu tẹ̀wọ́n ni ẹ ṣe lè kẹ́kẹ́ àwọn tẹ̀ bọ́ gbogbo tó ẹ̀ tán ṣe bẹ́ẹ̀ sọ anabi wo àìdá tó lè wáyé látara nǹkan yẹn bí nǹkan tó sọ fún muhammed yẹn wo lè dá tó anabi ní kíkiri kí muhammed wọ́n sọ fún yẹn rẹ̀ kí muhammed padà sọ ní báàbù kó wọ́n jẹ́ kí tìmọ́nù lẹ́yìn ìgbà tó ń bá yẹn ti padà gbọ́ yé pé tí wọ́n ti ẹ̀sọ́ bá yẹn kò ní abẹ́ sí yẹn ṣùgbọ́n àwọn ìjọba ti kọ́ yẹn ń sún náà lẹ́gbẹ̀ẹ́ tó fi gbé náà ni pé wọ́n ti kọ́ ibi tí súnlẹ̀ jìnà dé lọ́pọ̀lọpọ̀ ayé ìlú àmì ń di ilé ẹ̀rọ alága ọ̀gbọ́dọ̀ wọ bàtà débẹ̀ ká tó wá ẹlòmíì lè tẹ̀ tètè rí lórí nǹkan yẹn ọkọ̀ tó wọ bàtà débi ẹ wà máa wọ ẹ wà fẹsẹ̀ rí wọlé tọ̀ ẹsẹ̀ wà kò tí ì gbọ́ ti lé tọ̀ gan yé kátó wà sọ mọ́ṣáláṣí ẹnu ní pákó níbi wa ni súnẹ̀ ni ọwọ́ pákó bá gbogbo subhanallah nǹkan dáadáa ni ṣùgbọ́n kátà ẹ̀ láti ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn náà wọ́n pè mí gbọ́ yẹ́wò sí fẹ́ẹ́ lóní ìtura ṣùgbọ́n ìgbà tó wáyé pé dandan ni lórí wa dandan agbọ́dọ̀ ṣe dandan agbọ́dọ̀ wọ̀nyẹn irú òun ló sábẹ́ sàpèjúwe sí àgbọ̀dọ̀ ah, wò fáwọn èèyàn ó sọ̀rọ̀ àbóbìnrin tó fẹ́ lò jáàbù dẹdẹ ní jáàbù kó lò jáàbù kó máa gbé àwọn ah, máa gbé ìwọ́n sẹ́yìn yẹn ìwà fáyìn mọ́ àbọ́kùnrin kankan ní bá ti nínú kan yìí sí táwọn èèyàn ní mọ́ sákún mi. dẹdẹ ni yẹn àìwó yẹn kọ́ ṣe lórí yẹn yẹn lápọ̀dọ̀ wo ipò tí nǹkan tí a fẹ́ ṣe yẹn bá wà kọ̀ wá wa la. ìzákùnrin náà fẹ́ yà mí. ìbéèrè tí ó parí ní ilé ìtọ́wà náà mi kọ́lọ́ oníbìrin tó lè pé èèyàn tó ti fi àsìkò kan ṣe àìlérí tó jẹ́ sí pé ní àwọn ìrún kò kí ń kí láwọn àsìkò yẹn nígbà tí ó padà wá gbọ́ yí sí àwọn ìrún tó ti fi sẹ́yìn yìí ṣé yóò máa dá gbogbo ẹ̀ padà ní ìrún thirty years tí ò kí ṣé yóò máa fi padà ní èsì nàbíwò lórí sàwọn ìrìn yìí gbogbo yìí. kẹ́nu ẹ̀yà èdè bá ń lò ní akéèsì olẹ́kọ̀ọ́. àwọn fáwọn àfẹ́ àjà ilé yàtọ̀ làwọn mọ̀ kí gbogbo àwùjọ jẹ́jà ìlú yẹn ti kọjá yẹn ní kálẹ̀dẹ̀ tó dé. ṣùgbọ́n yẹn kọ̀ọ̀kan lè wà ní a fi eh, fi ìyá ẹnìkan kú pé ìwọ ọmọ ìyá dúdú yìí àníbi sọ fún pé ní ìrẹ́ arákùnrin àbúbárì ìgbéfárì ok ìnáka wọn ẹnu sí ka jàìlíyà jàìlíyà sì ti sàn lára rẹ èpè tó ń búyàn wọn tó gbó olúwa ń jẹ èèyàn kan lé wọn dá jàìlíyà sí fún ara rẹ ẹ̀rí gbogbo tí wọn bá fi ń takò tọ́lọ́ ẹni tí yẹ kókó mọ gbára dálẹ̀ àníbi jẹ́ káwọn gbé jàìlíyà ni àbí kéèyàn máa búlù ara ẹni káma ẹ̀yìn ara kínní lẹ́yìn ẹ̀yìn tẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀yìn ara kínní kan gba àwọn tá a ṣe ń jọ sí anáàlọ́pẹ́ ní àbídáwà ìjà ìníyà wàhánà bẹ́ẹ̀ ní àbẹ̀ òhùrẹ̀ fún ẹ̀rí tí ìjà ilé àlẹ́ tí wọ́n máa gbé lárugẹ tí mo sì wà láàrin kálukú wá ń fìdí ilé rẹ̀ búkèjì ẹni tó bá wà ní òṣèṣì irú ẹni tí ò kírun náà ní tí ò sí iye méjì inú òṣèṣì tó náà wà ní tó bá wá ti túbá òun ti dandan kó dá gbogbo òun padà ẹ̀rí ọlọ́ba sùpánù àtàlà sọpẹ́ ní fàkàlà pàmì báàdì yìí káṣíkùn àdó ọ̀ṣọ́lá wàtọ́bà ọ̀ṣàwá pàtàkùn ẹ̀kọ́wọ́nẹ́ gàyẹ̀rì àwọn tí wọ́n padà wá lẹ́yìn àwọn ẹni rí wọn lọ́rùn lára àwọn àdùnnà tẹ̀lé ìyá kan bẹ tá a ti palẹ́ ṣe ilẹ̀dì wọn tó ń bá a pàdé wọn ọlọ́ni ilá mọ̀nìfàbà àyàfẹ́ tó bá lẹ́kìnní tó bá túbá ìtúbá náà ni kó ti di pé ìtúbá kó mọ kàngakànga kó mọ tó láníyàn kó wọn tó padà fáyìn ní kírun yẹn mọ́ ó yẹ kí determination yẹn dáa kó ìfi nẹ́dọ̀mù alàmọ̀ pa gbogbo ohun tí ò kírun ẹ̀rí kó sàbámọ̀ rẹ̀ ni kéde pé kéde wá lóhun túbá ètò ti ṣe kẹ́yìn òjò tó bá rẹ́sì rẹ̀ kó tó wá fi ṣe báyìí bí kò náà kẹta máa tẹ̀lé lórí ìdíkọ̀ tí wọ́n rẹ̀ ẹ̀yìn báwo nígbà táwa fi ń ṣe ìwòlẹ̀ yìí wá. ó yẹ kó wí pé káwá mi ọdún tí lòun ṣe àkọlùkù sanu ìgbà kan làwọn náà ń ṣe báyìí táwọn ọ̀hún kábàámọ̀ nù gbogbo fún fi sakọ padà ìgbàgbọ́ àlẹ́ kírun ohun èyí fi sakọ kó kábàámọ̀ lórí tó kọjá ni tó wáyé pé ìtúbà yìí pé wàá mìlà sọ́ọ̀lì àkọ́wà fún fi ṣe olóríire iṣẹ́ dáadáa ẹ̀rìn wà tẹ́lẹ̀ ìtẹ̀yí ata hasana tẹ̀mọ́sùnà tí ẹ bá ti ṣàyẹ̀dá kó kún fún dáadáa láti máa ṣe láti fi parẹ́ ọlọ́ni ìnẹ̀lẹ̀ hasana yòtí ibùnà tẹ̀yí ẹ̀rí dáadáa ó mọ ń mú aburú kúrò ni tí ẹ bá ti ka burúkú kó dún ní mọ́ dáadáa lẹ́yìn ìgbà tó ti lérò fún òun lè padà síbi àbúrò yẹn mọ́ kìí ṣe ọ̀nà yẹn fún pé kó wá padà sí gbogbo ohun tí òkè láti jọ ìmọ̀ wa kí kó sáré kó ń tuba nígbà tó ń tuba mi kó mọ̀ ṣé mo lè rí bàbá wa rẹ̀. jọ̀sán akúmọ̀lá ọ̀fà yà. wọ́n ti délẹ̀ lóò àti wọ́n dáhùn ẹ̀yọ̀ kùsì ṣé ẹ fẹ́ sàrí kù ẹjọ́ ìbéèrè kan tó ń sáré wá wọ́n sì ní kí á dáhùn rẹ̀ oníbèrè béèrè pé tí a bá pàdé àwọn iléegun lọ́nà gẹ́gẹ́ bí gbogbo wa sì máa ń pàdé wọn lọ́nà káàkiri àdúgbò yìí ṣé tábàlì akọ́bọ̀tà wa ṣé kábọ́bàtà ká fi di késàlè fún fi sáré ẹjọ́ abẹ́kẹ̀ ṣàlàyé fún wa. wọ́n náà gbọ́dọ̀ àbọ̀ ẹ̀yà pàtó pàtó wọ́n ká dúró pàtó àwọn àbọ̀ ọ̀sá òwe àwọn òsì pàdé ológun ní. ṣàánú kọ̀ọ̀kan wa. àwọn eléwu àwọn náà mọ ẹni tí ó dúró déédéé òun sábà ń wáyé ó ṣe é gbé eléwu ẹni tó dúró déédéé nù ló wà ní gbogbo bàtà tó bá wáyé bẹ́ẹ̀ àdéhùn ọlọ́mọba sọ̀kánà wọ̀tà adá tó ṣe dé ó ti kan àwọn àdájọ́ ọlọ́mọba kọ̀ọ̀kan náà yìí bàbá wo àyà tí wọ́n kà fún wa lẹ́ẹ̀kan ti pé dáàbì ká ná ayò ọ̀rọ̀ ná wàhálà dìde. òkè ọ̀nà tí wọ́n ayé mọ̀ wọ́n pé léyìí ẹni mùsùlùmí dìde yìí eléyìí ní ni bí àwọn èèyàn jẹ́gànjẹ̀gàn tó máa ń dáhùn obìnrin lọ́nà ní ìgboro mọ̀dínà gbà yẹn tí wọ́n fi ní máa lọ dá wọn lọ́nà tí wọ́n rò bí àwọn ẹrúbìnrin táwọn lè mọ̀ ṣẹ̀ṣẹ̀ kúṣe ibi tí àyà yẹn sọ̀kalẹ̀ pẹ̀lú ìdílé. tó tí a bá rí ìfura obìnrin mùsùlùmí gidi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń ṣàpọ́nlé wọn àfẹ́ tó bá lò lórí ìbúrò. bẹ́ẹ̀ ni bàbá rẹ̀ tó dúró déédéé àwọn èèyàn máa bọ̀wọ́ wọn àfẹ́ tí ó bá lò lórí ìbúrò. owó sábà ń kọ́ bẹ́ẹ̀ ó ṣe tó dúró déédéé orí irú àwọn àdánwò bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ ọlọ́run bá tún hàn àwọn tààrà àbùdá òun ni tó títí bí wọ́n ti kó kọ́ bàtà rẹ̀ kò wá bọ̀ bí wọ́n wá ní òye yíyó túmọ̀ sí pé ó bẹ lórí ọ̀nà tí ó da torí pé ó bẹ ní àwọn ànábì ọlọ́run bá tún wọ́n di ẹ̀ padà nítorí pé kí ni wọ́n sọ òdodo fún àwọn èèyàn. tó bí tí a ṣe ní situation bẹ́ẹ̀ orí ẹ̀ ti pé a máa wo bí kìíní ṣe rí wọ́n á yẹ bí àwọn náà lè tàá tán ni tàá tán pé wọ́n bá rí pé wọ́n jù wá lọ ní ti kìíní orí motivation bẹ́ẹ̀ tá a bá kọ kò ṣe pé akọ́kùnrin nípa bẹ́ẹ̀ pé wọ́n ló kún lọ́wọ́ ṣùgbọ́n torí bí environment yẹn ṣe rí òun ni ewu àwọn ìjọba yìí. فقالت ومن كفر من بعد إيمانه إلا من كفر وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليه غضب من الله ولو عذاب عظيم ọlọ́run ẹni tó bá ṣe kèdè rí lẹ́yìn tó ṣe ìmáàní tó ní ìmáàní kó wá tó lọ ṣe kèdè rí irú àwọn èèyàn bẹ́ẹ̀ ìyẹn ẹlẹ́gbẹ̀ẹ́ lóru yóò máa jẹ́ fún ìyà tó tóbi Allah sùhánù wà bá ní nígbà mọ̀ kúkìrìà àfẹnitábà jẹ́ pálí ọ̀pọ̀gbò ìtúbẹ̀gbẹ̀ mà. bẹ́ẹ̀ ni ọkàn rẹ̀ tuntun gbé máa ń sọ ọ̀rọ̀ kúkú lọ́wọ́ mi ṣàpèjúwe tó ṣe pé kò sí ẹ̀ṣẹ̀ tó tóbi ju kúkú lọ́wọ́. àmọ́ àti bí wọ́n ti rọ́dà lọ àánú gẹ́gẹ́ bí àdìgbàmù tó bá rí ṣe bàbá tó pọ̀lọpọ̀ àpá àbẹ́ ìgbà tí wọ́n fi ìyà jẹ́ wọ́n ti jẹ́ jẹ́ ó gbogbo wọn ti pa bàbá àwọn lórí ìlànà yìí wọ́n pa ìyá àwọn lórí ìlànà yìí wọ́n sọ gbogbo kò dé Muhammad ṣé kébé pẹ̀lú Muhammad gba kí ìyá yìí pọ̀ ẹrú ni ó padà sọ pé kàbá ti dé Muhammad ó ṣe kìtìrí pẹ̀lú Muhammad ọba tí wọ́n gbà kí wọ́n padà bí ilẹ̀ nítorí bó ti sọ tán kó sọ. فقرا بدو عليه محمد صلى الله عليه وسلم الذي كيف تجد قلبك فوق كراشيري oni ọkàn mi mutuma inú bèbè ma ọkàn mi sì kú fún imani anasọlá àti ìnáàlù sábà padà sí máa fi àjẹ lórí pé àwọn ni wọn ní agbáradé lórí pọlọ tó sọ tó sọ ẹ. sọ ní ìtọ́jú pé kúkú yìí ni ó lè wà aláwọ̀ pé kí yẹn sọ ọ́ jáde tí ò lè wọ ọ̀sán yẹn nígbà tí ìlera bá lágbára kó o di ọ̀rọ̀ kápó bàtà nígbà tó ṣe pé yẹn bá wà ẹ̀blẹ̀. ṣùgbọ́n bí tí yẹn náà bá ti lè tàbí ọbí ọ̀nì yìí tó ní bí àwọn èèyàn bẹ lẹ́gbẹ̀ẹ́ tó lè fún sọ́bọ̀t yóò kú. ṣùgbọ́n bí ọ̀nì ta sọ síwájú kí ni yóò pọ̀ mọ́ ìtòkù ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bá ṣẹlẹ̀ àdánwò ọlọ́run bá sùn kọ́lọ̀ wọn san àwọn ọ̀pá ní. tí èèyàn kan lọ́wọ́ bá mi láìpẹ́ wọ́n ní àwọn pẹ́kẹ́ máa ń sọ̀rọ̀ lórí wíwọ pàtàkì mọ́ṣáláṣí tí a wà yìí tó pé kódà bẹ́ẹ̀ bá ọmọ ìyá kan tẹ̀ tí wọ́n wọ bàtà káṣí wà mọ́ṣáláṣí báyìí tó bí a pé ká pe àkíyèsí àwọn èèyàn tó wọ́n yẹ kí ó wọn á tún lè lọ lóru kaba yẹn náà ní mọ́ṣáláṣí ìbòmí ìgbésùwà ìwọ àti pé jẹ́kọ̀tẹ̀ máa lóru mọ́ṣáláṣí náà sàràsún náà náà tún ni. wọ́n ń bèrè bèrè ni o. wọ́n ń bèrè bèrè wọ́n bèrè kí àwọn ṣètò ọ̀dà ní káwọn ní àbá mọ́ṣáláṣí. àwọn alárúbáwá máa kò sí ní ahàlù àyàn bìṣà bìṣà ìyẹn pé ní àwọn gbogbo àyè kọ̀ọ̀kan tí ó wà mọ́kà ara mọ́kà náà mọ ìlú wọn tu gẹ́gẹ́ bí àyèbá sọ fún lílé ní ìmọ̀lẹ́ ẹ̀tù àwọn fáwọn gẹ́gẹ́ náà ní àwọn elétò tẹ̀yẹ́ pé ní ọ̀dọ̀ náà làákùn darí rẹ̀ sí nítorí wọn sọ fún wa káwọn yẹn gbẹ lórí ká abáyé ló gbọ́ súnà yìí ká sọ pé àwọn hikman náà láti máa ń gbé dá wà kalẹ̀ kò sábà tó sọ pé nìkan tó jẹ́ halal tó jẹ́ tó jẹ́ wájibù tí wọn sọ pé kì í ṣe wájibù mọ́ ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ báyìí níbi tó ti máa ń yí náà pé bá jẹ́ mọ́sà á lẹ́tẹ̀tẹ̀ yóò bá ti ṣe kì í ṣe kí ni kì í ṣe lẹ́tẹ̀ kẹ́sọ̀ tó jẹ́ wájibù ni àbá àgbẹ̀nẹ́tìmọ̀dé ṣùgbọ́n wáyé pé ń ta afẹ́ ni kí èyí ṣe dandan ẹbí tẹ́lẹ̀ mi máa ti múra gẹ́gẹ́ nu ẹbí tẹ́lẹ̀ mi máa múra sí afẹ́tì ńgbà mi hàn máa ń lẹ níbi àwọn míì tó le jù yẹn lọ. ẹlòmíì lè máa bọ́wọ́ níta àwọn ah, àgbọ̀tún náà yẹn mẹ́rin ní kí ló dé ó lé ní àgbà ah, kéèyàn ọba àtàkírun lẹ́gbẹ́ mọ́ṣáláṣí oṣù gbogbo ẹ̀ ló ní kíkúmọ̀ kíkúmọ̀ ti ní kẹ́kẹ́ fi ọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ yìí agbọ́dọ̀ mọ owó mọ́ṣáláṣí mọ́ṣáláṣí àwọn afẹ́sìmọ̀ pé ilé ìgbogbo ẹ̀kọ́ là máa ń túlẹ̀ fún gbogbo ẹ̀kọ́ là máa ń túlẹ̀ fún torí pé nígbà wo mọ́sílá àfẹ́ tí ẹ̀ tó ń kẹsàn-án rí ni bẹ́ẹ̀ pé tọ́lí tilẹ̀ ẹ̀yìn mi ni ṣé kó gbọ́n àfa àlọ́ka àǹfààní òun lẹ̀ jẹ jáde ń bí torí pé ní àwọn àfa ọlọ́mọ ń fi ọlọ́mọ ń ṣàánú wọn láìpẹ́ ọlọ́mọ ń fún wọn ní bàfírọ̀ ojú nǹkan nǹkan báyìí tí ó jà sílẹ̀ o kúrò àti ní tọ́ ṣèyí tọ́ bọ́ọ̀dé ní iye òjà o ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ń lu wa nísìnyí ẹ̀rù tó padà dé àìmẹ́yà àfẹ́ẹ̀sì tó ti fẹ́ẹ́ sákèsì pé bẹ́ẹ̀ ti ń tẹ́yìn o mọ̀tẹ́lú yóò rí wọlé tí ò gbọ́ tún náà yé. alùpùpù sheikh mubarak rahmatulah ali wọn sọ̀rọ̀ kan fún usama tubunladin eh, nígbà tí wọ́n wà láyé. káyọ̀ nígbà tí bá tó padà ṣe kí ní ìnáyẹ̀ rẹ̀ kẹ́wẹ́ àbá ń ṣe kéta rẹ̀. bábọ̀ ṣe ń tẹ́ yìí ó tọ́ lè wá mi nǹkan tó ń pè dẹ́ díẹ̀díẹ̀ gbogbo ṣe ń tẹ́ yìí kọ́lé ẹ̀kọ́ ní kíni kọ́ tẹ́ o ṣùgbọ́n àti bàbá kú tẹ́ o tọ́lọ̀ padà já.

babalájà ha káàmà tẹ̀mí àhà bó ti gbọ́ náà lórí lọ́dọ́ fẹ́ lómi ànábi ilé ló tún wá ń sọ fún pé níyà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ má ti sọ̀rọ̀ ilé fún yẹn. kódà níbi fẹ́ tún àwọn àyè kan ṣe ń bi kàábà lọ́jọ́ ìwà rẹ̀ pé ní àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ ń wọnú ẹ̀sìn ní ẹ̀rẹ́ àyíṣà kó mọ̀ ìkan máa gbọ́ nǹkan mí yé jẹun filẹ̀. èyí mo ń fi nǹkan mí bẹ́ẹ̀ tó jẹ́ pé hápù ni ṣùgbọ́n kí n ṣe wá síbù lórí yẹn téèyàn ò bá ṣe. èyí mo ń filẹ̀ látara àǹfààní mi tó le bí látara nfààní mi tó lebi yẹn náà bá máa ń sọ pa ká ṣe bo mọ̀tẹ́lẹ̀ ẹni tó bá ta ìdá bóòlù àti kàmẹ́ nígbà àwọn ah, tó bá sọ̀rọ̀ àwọn àfáàní ká mọ́ àjọyìnbídíà nìwọ náà ẹlòmíì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá bá sọ̀rọ̀ náà ìgbà yẹn gẹ́gẹ́ ni yóò tún ráyè ṣe ìbàjẹ́ tó fẹ́ ṣe ẹni ẹ̀mọ ẹ̀sùnmọ̀ ẹ̀mọ filẹ̀ ẹni tẹ bá filẹ̀ òǹgẹ̀ yóò fi ronú pèwàdà kí ẹ bá níbi tẹ fi káàbù nùmárì kó tẹ filẹ̀ tẹ́pẹ́ ní ilẹ̀ fúnlẹ̀ mọ́ àtàwọn méjì yòókù rẹ̀ nígbà tí wọ́n lọ sógun so àwọn gbà tí nǹkan ń sàǹfààní kájẹ́ káwọn wọ ni àìdáhùn afá sọ̀rí kọ́mọ àti àwọn afá yẹn náà àná òkè ẹ̀gbọ́n súnlẹ̀ yé ibi tẹ́lẹ̀ ọkà kalẹ̀ máa wọ pé sẹ́ni àtúnwọ̀wà ní pírọ́blẹ́mù ni àmì sàwọ́dì olóyè àti olóyè àyíǹbi ọ̀rọ̀ tòkòtò lẹ́nu àyíǹbi ọ̀rọ̀ tòkòtò ọlẹ́ni níbi ọ̀rọ̀ pákó ni àjẹkẹ́yàn ní pákó àbí àjẹkẹ́yàn ọ̀rọ̀ àtàwọn mọ̀ṣáláṣí àríkẹ́ nínú àwọn àfẹ́ẹ̀sì tó pe ní ùsùlù ìtótọ́ ni nǹkan tó ń pè ní ìtótọ́ ibi tẹ́ ti sọ bẹ́ẹ̀ nìyẹn tó kò bọ́ sínú ẹ̀yẹ òun ni pé tó bá ní òsínú ẹ̀dùn tó ló ti dùn fún bẹ́ẹ̀ nìyẹn ṣùgbọ́n bí kí bọ̀ká gbé pé ẹ̀jẹ̀ àwò ìdìkan báyìí láàrin ní báyìí ní burú báyìí a gbogbo ah, ni a ti gbọ́ àdìsí torí tàbí tá a bá ti gbọ́ àmọ̀ gbọ́ lórí náà. nígbà ọ̀sán kuni al ọ̀sánlá ó ní àlùkò wa àtìhà wọ́n ta fara tuntun Sallallahu nígbà ọ̀sán ah, wa ní wọ́n ta kí a kò kẹlẹ̀ ń bẹ̀ sínú mọ́ṣáláṣí ẹlẹ́bi ní kan kí àn ẹ̀ṣẹ̀ ni báyìí ní tó ti fi hàn kábẹ́ àtẹlẹ̀ pẹ̀lú ìkó wa tún sí inú mọ́ṣáláṣí. ànípa wọn àtàkùn ọ̀kà fara wà á ti pa ẹ̀ṣẹ̀ yẹn rẹ òun tó tó tó tù yẹn ó kùn ún mọ́lẹ̀ tabafẹ bẹ ìfà yìí kí ni pẹlẹmẹtẹ kó yóò lè jẹ yóò pọ̀ gbogbo náà bá sànẹ́jì orí bá mi wọ bàtà wọ oní ẹni mẹsàlájú ṣe gbé ní yẹpẹ ló wà bẹ́ẹ̀ láyà sọ lọ́la mẹsàlájú rẹ̀ lọ́ ṣe bí lẹ́nu wọ́n náà túmọ̀ sí pé àlè kírun níbi tí wọ́n bá fẹ́ wọ́n ti àbí wọ́n ta ilẹ̀ táìlì wọ́n ṣàlọ́sì ló sọ wọ́ọ̀rọ̀ yẹn torí pé kí ni àlè kírun ilé wa àtẹ̀lẹ́ṣẹ́ ilé wa bó bá ṣe wà tí o bá fi kí ni ẹ̀ṣẹ̀ tẹ̀ láyà ní sọ̀rọ̀ láàtàlá kò sí fáàlù mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ni kò sí pé ikú wọn fi ṣe dẹ́ẹ̀kì mọ́ṣáláṣí òun ni bí omi tó ojúmọ̀ sí kéde náà kọ́ ìyá àná gbogbo àwọn àgbẹ̀yẹ gẹ́gẹ́ gẹ́gẹ́ báyìí àwọn àwọn ìdánwò ńlá rẹ̀ wọ́n gbọ́ òtún àwọn ọ̀dà láwọn ẹni ó tún mọ́ṣáláṣí àdábì pọ̀ nínú àwọn ọ̀dà láwọn ẹni òun náà tún ṣe díẹ̀ ṣùgbọ́n òun ò pẹ́ mọ́ fún un pé kó wọ́n ṣe kíni kó wọ́n darí àwọn èèyàn ìgbà tí nǹkan máa ṣe ń tẹ̀ òun ó lé ó pọ̀ kan sí ààrẹ kan ṣùgbọ́n àdúgbò Muhammad sọ̀rọ̀ bára onílára wọn àmì òkè ayé òní ayé àtàbà àdá àwọn èèyàn ó mọ̀ ti gbà padà wọ́n mọ̀ ìjọ ṣakọ nípa gbogbo làwọn ikọ̀ mọ́ṣáláṣí ń kọ́ tèmi báyìí tó jẹ́ pé àwọn kẹfà lẹ̀ mọ́ olómátà ó lẹ tí ó di mọ́ ó lẹ táìs mọ́ ẹ̀yẹ kìíní kan ẹ̀ spanish kìíní kan gbọdọ̀ mọ́ gbogbo yẹn ò ní nítorí pàtàkì ni kí ló ń ṣe nù mọ́ṣáláṣí ṣé wọ́n kí ń bẹ̀ ní àwọn kì í pa ṣé decoration tara ṣe mọ́ṣáláṣí òwò jẹ wá ló tún ju ìrù tí wọ́n ń bẹ̀ lọ ṣùgbọ́n nǹkan tó bá làákà yìí tó bá làákà yìí láyà ń sọ bá náà wà bàtà wọlé yẹ̀pẹ̀ náà ni wọ́n tẹ̀ o yẹ̀pẹ̀ náà ni wọ́n ti gé o níṣìṣẹ́ tó o bá fi bàtà wọlé o ti tẹ́ ní rẹ̀ ẹni tó bá wọ aṣọ wáìtì tó bá ṣògo lé ibẹ̀ yẹn yìí àpapọ̀ wọn mọ̀ káàkiri mu. so eléyìí náà ń kú pẹ́ẹ́ ni tọmọdé sọ̀tà ló sọ pé wàkà fọ́ọ̀rọ̀ tó wà dàtú kàfàrà ní ká máa fi tán ìyẹn ní ká bó ta mọ́lẹ̀ eléyìí àlẹ́ bó pa àlẹ́ bó mọ́lẹ̀ tó o mọ́sálásí náà fẹ́ mọ́ ló bàtà táàmù wọ̀ káàkiri àwọn wa mọ́sálásí ṣe wọ́n fi yẹ̀fẹ̀ ṣe rọ́ọ̀dì ẹ̀ka ìjọba wa rí kò séyìn ẹ̀kan tí ó takò wá mẹ́ẹ̀dá ó ṣe fi bàtà wọ̀ ṣùgbọ́n tí wọ́n ti fọ́ bàtà eléyìí sábà wà táwọn ìgbà yìí yóò lọ sí ẹ̀yìn eléyìí yóò túmọ̀ sí pé àlè ti pàtàkì wọn kò sẹ́ni tó wọn lè pàtàkì wọn ṣùgbọ́n wọ́n yìí ṣe wọ́n yára ní ìsìn téèmì ni ó mọ mú wá sábà abẹ́ ló bàtà mi làwọn míì ní lágbára yìí bí wọ́n bá máa ṣe wọ́n ti àyè tó wà mú màṣẹ dáadáa kó tó wọ mọ́ṣáláṣí pẹ̀lú bàtẹ́ ibi tí ìwà ti mú bàtà wọn fi lẹ̀ wọ́n tó bá fẹ́ kéwù níbẹ̀ wọ́n fi àyè lẹ́yìn wọ́n á nu bàtẹ́ wọ́n á lẹ́sìn bàtẹ́ kí wọn kò lẹ́sìn pẹ̀lú wọn sọ́bẹ̀ wọ́n ṣe rọ́ọ̀kì ẹ̀ náà tí lẹ tí da táìsì kan lẹ táìsì mọ́. tó báwọn náà máa dàgbà sókè dé lẹ́kùn yẹn ni tèkókè àbúrò lówó kan tó ní kéde á ah, súnà kí wọn yẹn mo láì tẹ̀ náà tó wọ́n tó bá wọn wà irú mọ́ṣáláṣí wọ́n dàbí pàtàkì irun ṣèlú náà nípa ọlọ́run kan náà ni pé di ẹ̀ka bá dé di inú yín ni ó kù àtẹ ẹ̀wò tó bá di ìpín bẹ́ẹ̀ tó lé ní di ẹ̀kọ́ kí irun bẹ́ẹ̀ sórí ìwọ́ bẹ́ẹ̀ bàtà àwọn mọ́ṣáláṣí òwe pàtẹ tí ó fẹ́ tẹ́yìn tí ó fẹ́ ẹ̀pin ọ̀pọ̀ pẹ́ kúrò yíwu ṣùgbọ́n ẹlòmíì tó mọ́ sún wáyé nínú ìjọba yìí ni pé olùmọ̀ àbẹ̀wò ọ olówó sún wa lé irú nǹkan báyìí tó ká kó àwọn nǹkan wọ̀nyí yé torí pé àwọn nǹkan tí ò tó nǹkan ní ẹ̀rù ní ọ̀rọ̀ fún mọ́ bí ìgbà tó ṣe pé omi sunna ẹ̀ẹ́dẹ́ àwẹ̀ allah ẹ̀ka sọ pé allah ìdíhàbù ní ó fẹ́ tẹ́sí yé ju ọmọ èèyàn lọ́ni àti ká ní sọ láti wọ́n pè ní irun mọ́ àwọn tó ń pè ní irun láyé ẹ̀rẹ́ pọ́ ìrun mọ́ aláwọ̀ òní tí wọ́n ti gbẹ́ gbọ́dọ̀ irun àwọn mùsùlùmí ni wọ́n ní. ṣé wọ́n fọ́ wọ́n sì kó lè pè wọ́n fẹ́ kan àbẹ̀rẹ̀ pé abọ́ sílẹ̀ sísan síse ní àpò gẹ̀gẹ̀ ṣé kò ní ìṣẹ́ ṣé kò sí ìpìlẹ̀ ọwọ́ rí ṣé ẹgbẹ́ ṣe bẹ́ẹ̀ ni fẹ́ láìsí ní yorùbá gan-an kí ó máa sọ̀rọ̀ wọ irú bọ́ọ̀lù ìpìlẹ̀ rẹ̀ ẹlòmíì kan lè mọ̀ ọ́ sọ lẹ́ni tó sọ ìṣọ̀lá ọlọ́run ọlọ́run títí ní ìsinmi nǹkan táwọn èèyàn yanjú ni. torí àwọn tó ṣe tó bá kẹ́kẹ́ nu wọn rẹ̀ níyanjú torí ìpìlẹ̀ ọlọ́run kí ni ọlọ́run. tọkọ kí ni ìtumọ̀ ọlọ́run amọ̀lò ṣe dájú tó ní ọ̀run àlàáfíà àkó ní mẹ́rin lórí bí ìwà àdúgbò sínú kùránì mọ́ tẹ ní ẹ̀ látàkùn àná ẹ̀ ẹ̀ ẹ̀ ṣe à. ìwọ ní àwọn àná yìí máàlìkì òdì tó bá ń ọ̀rọ̀ ẹni tó ní ọ̀rọ̀ ẹ àwọn tí wọ́n sọ ẹgbẹ́ tàbí ọkọ yẹn ẹgbẹ́ àwọn awọ imú àwọn kan tí a àwọn akọ yẹn di yíṣu gbẹngàn tá máa ná kọ́ṣà ọ̀rọ̀ àtàwọn èèyàn ni wọ́n tẹ̀lé sínú ẹjọ́ tí àwọn èèyàn tó ẹ jẹ́ kí a farabalẹ̀ lórí àwọn àwọn kẹ̀kẹ́ kékeré báyìí ẹ̀wọ̀n àwọn pákó ní gbogbo àwọn kò sẹ́ni tó ní wọ́n mọ̀ pákó ṣùgbọ́n àwọn àpò àpò lórí nípa àbàwọn pápó rẹ kí ni ẹni tó lọ gbọ́ yìí tó wọn ò lo pápó yìí di kílẹ̀ yẹ yẹ ibi pápó pápó lélẹ́yìn náà ní modern time ẹni kílẹ̀ káàbò tó kò lọ rẹ lórí aráàtì lànà jù mọ́ ń lò wọn náà lọ lo orúkọ aráàtì mọ́ lo pápó yìí òun lò fún àwọn ìṣẹ́jẹ́ ti bá bẹ̀ ẹ̀ẹ́dẹ́ká bẹ̀ ni ká mọ̀ fún pínpín mọ́ra wa kó máa yẹ pé ìpanu yóò jẹ́ ẹni tí ẹni tó bá lé gbogbo nìkan wọn fi ìṣàánú ọlọ́wà yàtọ̀ ọ̀nà ọ̀bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹni gbogbo wa ti gbọ́dọ̀ tó lóṣù mọ́tíláṣí yìí ètò wọn mú jáde ni pé báwa ti bàtà kírun ní ìlú ìlànà tó bá bàtà kírun kò sí tó gbóró nínú pálọ̀ rẹ̀ náà pílásì ní ibẹ̀ kò sẹ́ni tí yóò bu sí i ẹ̀sẹ̀ gbogbo òbí tí òbí ní ṣe wọ́n ṣàlàyé fún ọ yìí. àtọ́ tí kò ṣe nu súnà o wà láàyè rẹ̀ nu súnà tí yẹ́rọ kí wọn lẹ́yìn bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan nígbà tí òṣè ní táyì tó kí wọn pẹ̀lú bàtà ìṣẹ̀lẹ̀ nìkan kan kí kó kó gbúmi. ìjọ ọba ti fún wa láti rẹ́ kí òun bẹ́ẹ̀ wọ́n gbúmi lè ṣe tọ́wọ́n bá fi kí á kúrò mọ́tíláṣí tí ọba ti gbó ta tó fi bàtà rẹ̀ kí òun báwo sani jẹ́ ọ̀tà pọ̀ ẹ̀ tó gbà wọ́n ti gbọ́ yé yóò ti gbé ìdí ọ̀dùn bí ọmọdé kan kó kọ́kọ́ lu ọmọ náà síwájú pé o fi kéwù kọ́nà kó ṣe gbogbo wa ní ẹni rè kó gbàdúrà wa. ìjòkó tá a jókòó lónìí afẹ́nà ìjòkó bẹ́ẹ̀ ní ẹ̀ẹ̀mejì lọ́dún kọ́lọ́dé ọmọ ọ̀rọ̀ tí o bá sọ̀rọ̀ ọmọ bọ́sọ̀ ìkànnà ló bá rọ̀ kó mọ̀ sáà má láéláé ẹ bá a sàmì. ìfúnná kọ́nà lọ fi gbàsọ́nà bẹ̀rẹ̀ kọ́nà kó gbogbo ọgbọ́n wa àtẹ̀mí àtẹ̀yìn ọ̀làtẹ̀mí ọlọ́run ọba àdá. kí á tó lọ lọ ẹ má ti jáde ohun ìyọ̀dá wa ẹ dákun torí tọ́lọ́run ọba ẹ má ti jáde.